You go, yẹ Jésù Bàbá fọgbọ́rọ̀ Ọlọ́run fagbára rẹ̀ hàn. Kí gbogbo aráyé lè mọ̀ dájú wípé Ọlọ́run kan lọ́ba. Lórí ayé gbogbo, bàbá fagbára rẹ̀ hàn. Olúwa, Olúwa wa, orúkọ rẹ̀ ti níyì tó ní gbogbo àgbáyé o. orúkọ rẹ̀ tì ní tó. Inakwana megidana inakwanasa inagejia Anyway, <laughs> you everybody, good morning. This actually, oh, time ti lọ ṣá. Ah, ah, how was he? Ó máa ń speed gan olúwa sanwó àwáàsí wọ̀nyí fún mi o sanwó ẹ̀ fún mi o pay for my hours i been on the i woke up well most no i slept around ten yesterday and i woke up at exactly few minutes to three and that's five hours i slept five hours five hours just five hours I woke up five hours. I mean, three o'clock, that's five hours. Thank you, Father, for this moment. We worship you, Lord, because we're God. We give you praise, honor, adoration. Adoration forever, man. Adoration forever, man. Okay, you are just flagging this you, right? you flag this page <laughs> it cannot be taken away hmm. anyway no problem inakwana inagejia yayajiki eshoki yayayara lafiya kalam yayakasuwa hali amdulilayi. <laughs> Mm, thank you, Lord. Thank you, Father, for this wonderful morning. Let me pray. Heavenly Father, today is Thursday.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 My husband can never be put to shame. My children, all my well wishes, all over the world can never be put to shame. But all our enemies shall be put to shame. Daddy, I say thank you for this morning. I worship you, Lord. Because your thoughts concerning us of good, not of evil, receive our praise and thanks in Jesus' name. I pray, Lord, for forgiveness. Father, have mercy upon us this morning. Forgive us, O Lord, in the mighty name of Jesus. O Lord, please favor me, favor my people, in the mighty name of Jesus Christ. O God Almighty, I pray, Lord, that your way shall be done. Let your will be done. Let your will be done. Let your will be done. Let your will be done. Let your will be done in our life, in our home, in everything we do from now on. Father, let your will be done, and your name will be glorified forever. Thank you, Lord. Those who are standing, those who are sitting, to frustrate all our effort, I pray, Lord, that their efforts shall be frustrated, but our effort shall not be frustrated. In the mighty name of Jesus, for our determination, we shall receive success for now and forevermore in the name of Jesus Christ. Thank you, Father, because that's our prayer. I worship you, Lord. Whatever I bond this morning, Father, bond it. Whatever I lose, Father, lose them. Thank you, Lord, because that's our prayer. In Jesus' name. <laughs> Olúwa ẹ ṣé gan ni Olúwa ẹ ṣé gan ni gbogbo iṣẹ́ àwọn ẹni òkùnkùn gbogbo oògùn tí Lizzy máa ń lò àti gbogbo àwọn lábúlé wọn Ọlọ́run bá mi expose wọn yes bí mo ṣe ń gbàdúrà sí mi ìfẹ́ wá fún un gbogbo oògùn tí Lizzy ń lò àti àwọn lábúlé wọn àti fílẹ̀ àti gbogbo àwọn ọmọ òṣìní àti gbogbo àwọn ìka ayé ni olúwa expose wọn má ṣe wọn bò gbogbo àwọn tó bá ní wọ́n fẹ́ bò wọn ọlọ́run fà wọ́n láṣọ ya ẹnikẹ́ni ìkà tó bá lóun fẹ́ bù wọn tó bá lóun fẹ́ bù wọn fẹ́ bù wọn ọlọ́run jẹ́ ká ṣe wọn gbogbo wọn fàyà bẹ́ẹ̀ ló máa rí kò ní padà thank you father because on sa prayer gbogbo ẹnikẹ́ni tó bá sì bá mi jà ní kọ̀kọ̀ àbí ní gbangba ọlọ́run bá wọn jà káàkiri àgbáyé ní gbogbo bí wọ́n bá ti dé olúwa bá wọn jà ọkàn wọn kó má ṣe balẹ̀ mọ́ the bible say no peace for the wicked because they wicked because they do evil no peace for all of them oh lord continue to expose them olúwa wọ́n ṣe ìka wọn nínú darkness nínú darkness olúwa jẹ́ kí ìmọ́lẹ̀ tàn báyìí gbogbo ibi tí wọ́n ti ṣe pátá olúwa tan ìmọ́lẹ̀ sí pátápátá gbogbo ẹ̀bẹ̀ sí wọn sí ayé etí ayé ò tí ì mọ̀ èyí a mọ̀ nìyẹn o èyí tí ayé ò tí ì mọ̀ nípa wọn tó jẹ́ ibi ni ọlọ́run tan ìmọ́lẹ̀ sí káṣí wọn kó má ṣe bò mọ́ láti wákàtí lọ àṣírí wọn kó túsẹ̀ àwọn àtẹlẹgbẹ́ wọn bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà <laughs> gbogbo àwọn tó bá mi jà pátá ọ̀run bá wọn jà ìwọ́n wí ọ̀dẹ̀ ọ̀dà olúwa bá wọn jà Finish them up. So shall it be. In Jesus' name we pray. Amen. I could cover my children once again into the blood of Jesus, especially my daughter. It shall be well with you, Sarah Tolúwa ní Jésù tó fún mi. Àwọn tó bá ìjà láyé ọ̀run yóò bá wọn jà, àwọn tó gbógun ti ọ̀run yóò gbógun ti wọn. Gbogbo wọn pátápátá wọn ò ní mọ àlàáfíà mọ́. Bẹ́ẹ̀ ló màmá rí In Jesus' name gbogbo ẹnikẹ́ni tó bá ti ní ìdíwọ́ àti ìdènà lòun jẹ́ fún èmi. Àbí tó ń sa ipá àti ògùn kan gbogbo ògùn yín kó bàjẹ́. Mo gbàdúrà lẹ́ǹkan sí you operate in darkness as from now I speak light that that your darkness what evil you have done in darkness darkness that people have not seen, the Lord will bring them to public and they shall be exposed to the whole world all of you shall be disgraced you shall be destroyed with your wickedness so shall it be in Jesus name Lord. ẹ ṣé lẹ́ǹkan I worship you Lord I give you praise and adoration because you're always good you're always God you're always powerful nobody like you gbogbo àwọn tó ń yọ nísinsìnyí tó ń ní success lórí gbogbo tó ń bá ṣe you continue to succeed tó bá ti géèyàn rẹ o ṣùgbọ́n those of you that are wicked that are enemy to my product to my goodness that disturb my progress I pray for you that you shall not make it again the Lord will destroy you the Lord will expose you ah, enemy of my progress, enemy of my goodness. Those who try to frustrate me and my daughter in this land of Canada, I pray for you. You are stretching your hand from abroad to this place, and you have some people you are working with in this system. All of you shall be exposed. All of you shall be disgraced in the mighty name of Jesus Christ. Mo gbàdúrà all the evil you have been doing in the darkness so that because you are doing it in darkness to hide it away from people, from the government. I pray, Lord, all of you, the Almighty God, we bring that evil to public your secret shall be exposed to the whole world so shall it be ọlọ́run ẹ ṣe lẹ́ǹkan sí gbogbo ẹ̀yin ọ̀tá mi ọ̀tá tó bá dìde ogun sí èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi ẹ ò ní sinmi ẹ ò ní sinmi ẹ ò ní sinmi those who are competing with my life those who are competing with my life ojú àtìyìn very soon bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà in Jesus powerful name I pray ọlọ́run mi ẹ ṣe lẹ́ǹkan sí daddy I can't thank you enough <laughs> gbogbo ẹni tó lò máa useless mi láyé you shall be useless the Lord will render you useless gbogbo ẹni tó bá lò máa useless èmi Bọ́lá Fọláṣadé nínú ayé yìí àbọ̀ máa useless ọmọ mi Adébùkọ́lá àbọ̀ máa useless ọkọ mi the Almighty God will useless all of you he will disgrace all of you he will put all of you to shame no peace for you but me. <laughs> My promotion will shock the whole world. In the mighty name of Jesus, you are God of promotion. Father, promote me financially materially, spiritually, academically, in no good form. Father, promote me. In the mighty name of Jesus, promote my daughter, promote my husband, promote all my children, all the people. Mm. gbogbo ọmọ tọkọ mi bá bí ọkọ mi èmi náà ni tọmọ mi náà ni all of us shall be promoted all my well-wishers all over the world all your children shall be promoted we shall be promoted in, my, in the mighty name of Jesus Christ I pray ọlọ́run ẹ ṣé and those who are praying against our life your prayer shall turn to abomination the lord will reject you as he rejects Saul you be frustrated you be disgraced you be destroyed so shall it be because people dey sọ fún mi pé àdúrà olódodo ló máa ń ṣiṣẹ́ agbára bẹ́ẹ̀ ni the prayer of the righteous yes that is the, you, the prayer of the righteous yes do a great job but those one who pretend who doing evil and telling the whole world that they are doing good i pray for you that you are on my case for evil <laughs> the Lord will shock you. More <laughs> mighty disgrace is coming upon you. Those of you who have been disgracing me, those of you who have been disturbing me, disturbing my daughter, pressurizing my life, I pray, Lord, that God Almighty will put you to shame. Yes, big disgrace is coming for all of you that disturbing me, disturbing whatever I do in Jesus name so shall it be Ọlọ́run ẹ ṣe lẹ́yìn kan sí ní tó pẹ́ máa ń gbàdúrà ó sọ́ba bí rẹ o láyé àti lọ́run ọba tó fọba jẹ ọba ní gbogbo ìgbà ní gbogbo ọ̀nà <laughs> no weapon fashion against us shall prosper it is well with our spirit soul and body in Jesus powerful excellent name we pray amen yes <clears throat> so yesterday as i was saying mo ti rí pé um, èyí tó lóun ọ lórí Facebook yìí orí Facebook tẹ́ ti wá múlé sí yẹn when you are doing evil, you don't come on Facebook. You understand? So I I don't have much to say this morning. This is just me. Okay, and this is six o'clock, exactly six o'clock right now. All right. Uh, yesterday I was talking about Ofele. Àwọn kan máa ti mò ń sọ̀rọ̀ Lizzy Anjorin and Onírìṣà. Nǹkan tó sọ ń pa Onírìṣà ni And I'm seeing mo ti And I I forgot yesterday. I wanted to put it out. But I want to look for it myself to put it out there again for you to watch and listen to it yourself. But don't forget that video we play, a child cried out and said no. So for you to know Lizzy is a killer, it's not a joke. I'm not fighting her now, but we are fighting crime. All right. <laughs> because move on my lane, they never be on their lane. They are stretching their hands with their supporters and the godfather or godmother. They shall be disgraced together. And then Uh, somebody now wrote something under my platform yesterday that Efeleo is a, is a friend to Lucy. I know he's also. Okay, so and that's why you see every child, every girls that come out from Osu, they are demonic because Efele is a demonic person and is a terrorist, big terrorist in Efele. Efele, read my lips, He's a big terrorist in Ogun State. And let me tell you, Efele have uh, the mother of Efele have two children, Efele and his brother, maybe his junior or senior brother. He rendered the other one is a mad person. Efele brother is a mad, is a mad boy. Not a mad person that just mad and wèrè gidi tó máa ń jára sí he always naked naked so group the kind of oro the terror of Efele the same thing in Lizzy jẹ they are killers gidi you know um awo tó ń ṣe yẹn if their mother have two children let me tell you if awo tí wọ́n ṣe níbi àjálẹ̀ wọn yẹn you if their mother have two children one will be mad one will be oṣooṣiye so tó bá lọ tọ́jú bọ̀bọ̀ kú bọ̀ ìyá ìkí lórúkọ ìyá ẹ̀ nà mo mọ̀ pé òun jẹ́ akíbù and i will tell you little about efele efele tó bá ṣe wèrèwèrè á ṣe ìyá ẹ̀ kí mi sọ fún ẹ tó bá ṣe wèrèwèrè á ṣe ìyá ẹ̀. <laughs> Mm-hmm. oh God. Mm-hmm. so Efele go and ask this uh, go and go and verify yín tí má ti sọ fún ẹ lọ verify yín tí má sọ ọmọ méjì nìyá Efele bí ọkùnrin méjì Efele àti búrọ́dẹ̀ búrọ́dẹ̀ yẹn mi wá lè sọ bóyá ìwà láyé àbó tí ó ti san o kì í ṣe wèrè kékeré o káwọn gidi ni o owó ìwòwò báyìí ibi tí Efele ti ń ṣe ṣáàmánu gáràjì yẹn ibẹ̀ náà nìyẹn náà máa wá jókòó sí nílẹ̀ ẹlẹ́ ń bẹ̀ pẹ̀lú no pint no trouser no cloth yàtọ̀ o ìròrí ẹ̀ tó máa ń mu á tún lọ á tún lọ kó tíjú wọ́n ti sọ fún pé tó bá ti fẹ́ lọ gba agbára bẹ́ẹ̀ yẹn so he has to ó máa gba máa gba pain torí pé èjì ò lè fún ẹ ní nǹkankan kó má fi ìbànújẹ́ sí bẹ́ẹ̀ ni ibẹ̀ ni ẹ lọ bèrè sórí tí mo sọ bọ́ kí yẹn kọ́ ni mo fẹ́ sọ ń ṣẹlẹ̀ mọ́ pé Lizzy Anjorin náà ṣòtìyé àwo àti ìbèbùn sí ó lè wá síta kó sọ pé òun ní crowd crowd yẹn ṣe story for the god àwọn tó ń jọ ń ṣòṣìkẹ́ lè mọ̀ pé àwọn olórí burúkú àwọn ọmọ òṣì wọ̀nyẹn wọ́n pọ̀ lórí media àtàwọn terrorist wọ̀nyẹn yorùbá terrorist there are so many on the social media so gbogbo àwọn tó ń operate àjálẹ̀ yẹn they are terrorists anybody killing person what who are they Lizzy kill like ló ṣẹlẹ̀ they kill every day you understand so ìyẹn one sórí ìgbà tí mo fẹ́ sọ story kan nípa efele once again efele is a nígbà tí ó ń pààyàn nígbà there was a time in Ogun State that they busy killing people they kill a lot of children a lot of students in um, I mean, Nosu and Ijebode they kill that time tí coffee coffee wà ń gbà yẹn you know they have to ban them for some time coffee wà for months and there was a long holiday then yes there was a long holiday ṣé ṣọlá wà lẹ́yìn there was a long holiday that time so uh, I think it's during the Gbenga Danlep when the election was coming like that and during the uh, Amosu Amosu now get to power okay go and ask this so Amosu get to power they declare Efele because he's the one that was uh, with all his gang terrorist boys they were killing people killing children killing a lot of ah in fact by yẹn ló yẹ cancel osu then ló yẹ kó cancel that time i'm that time oh, hmm, they suppose they supposed to have cancelled osu agowoye university and tayoshola and the two uh, institute that is around there like that they supposed to have cancelled it then they kill a lot of children o oh. a lot of students a lot of people die by this affiliate cause so later later what happened Amos will get to power and they declare Ifele wanted. Ifele run away. Okay? They declare Ifele wanted. Ifele now run away. But later, uh, because he's actually now working for Wasiu Indi, Wasiu is newly, he's still building his house then. He's newly because anywhere they are building, all the talk there, they have to be in there. have to submit to them. So was K1 is no, now the one that called for, that took a Efele to Amosu office. He submitted Amos, uh, the boy into Amosu. Yeah. So, and they arrested him. Do you understand? Mm-hmm. And he promised him that I will take you to the office of Amosu, just a just a four months, and he went to collect um, take him back, you know people will be thinking that it's already there. Oh. Listen, oh. People, like what people are saying, people will be thinking that it's already in the prison. Okay? Uh-huh. So, òun ló lọ back padà. Ẹnu ẹ̀ náà ló fi sọ fún mi. Ṣé ti yẹ gbà tó fún mi léfèlé tó ní kó máa tẹ̀lé mi kiri mẹ́gbà Wàsíù. Because ọmọ ẹ̀ ni ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ wọn. Wàsíù ẹ̀ ní gbádùn. K-Dog Oh, ní ṣan tó dájẹ́. K-Dog ẹ ní gbádùn lágbára Elédùmarè gbogbo yín tẹ máa ń ṣèkà fáwọn ọmọlọmọ hmm. kédọ̀g jẹ́ ọmọ pé mo tún sọ fún ẹ náà kọ́kọ́ gbúdọ̀ ṣe ọmọ mi yẹn you collect people children to turn them to talk and turn them against their family to kill their father to kill their mother all of you ayé yín ò ní da ẹ kò ní pension fún yín kò ní pension fún ìjẹ̀bùkà kọ̀sì tó ń ba ayé èèyàn jẹ́ kò ní pension fún gbogbo yín yes ẹ ní ṣoríire anyway a ti sọ story síta ti pọ̀ gan so wọ́n gbé lọ ṣé ọ̀rọ̀ tí mo sọ yẹn ṣé rọ̀ mo pa ẹ lọ bèèrè lọ́wọ́ gọ́vnà amosuf ó gbé lọ ó no release ẹ̀ wọ́n gbé lọ pé format pé à ok efele bó ṣe da gbogbo ìjẹ̀bú rúgbà yẹn wọ́n pa a lot of people àwọn èèyàn tó kú <laughs> hmm. it is well so òun ló lọ gbé padà so ẹnìkan sọ fún mi lánàá I wanted to talk about efele. Uh, àwọn èèyàn máa ní wọn máa rò pé bí mi ìfẹ́ sọ̀rọ̀ nípa efele efele táyé ẹ̀ ti bàjẹ́ wọn kérò sí wọn lẹ́yìn wọn máa pa èèyàn kiri ṣe terrorist efele efele is a terrorist in Ogun State they need to cancel efele mm, their boys ìjẹ́ pọ̀ lọ́wọ́ wọn ìyá ẹ̀ bàbá ìyá tó bí bàbá tó bí gangan one girlfriend ẹ̀ kan náà àti girlfriend Wàsíù kan ló sọ ilé ìfún mi mo dẹ̀ ti sọ ilé several times sorry mo ti sọ eléyìí several times mo ń feel somehow in my nose so mo ti sọ eléyìí several times so ọ̀rẹ́ ẹ girlfriend ẹ kan ló sọ eléyìí girlfriend ẹ yẹn tó wá jẹ́ girlfriend Wàsíù so wọ́n pe orúkọ ẹ̀ ní Ṣọlá so Ṣọlá yẹn ló sọ níjọ́ kan mi ìmọ̀rí mi Wàsíù náà ló jẹ́ mọ gbogbo wọn ṣe ti ọ̀dọ̀ sàn ẹ ti girlfriend girlfriend Wàsíù kan <laughs> eh, so girlfriend Wàsíù yẹn tó jẹ́ girlfriend Fẹ́lẹ́ wọn àti Fẹ́lẹ́ náà close dáadáa wọn jẹ́ girlfriend Fẹ́lẹ́ ó sọ fún mi pé eh, ó kàn ń sọ story ṣe mọ̀ pé wọ́n mọ̀ pé màá di blọ́ọ̀gì i di blogger ó ní efele yẹn bàbá ẹ̀ náà driver ni òun jẹ́ conductor. bàbá ẹ̀ jẹ́ driver òun jẹ́ kọ̀ǹdọ́tọ̀ so bí wọ́n ṣe máa ń wa èèyàn lọ́nú igbó náà ni wọn àti bàbá ẹ̀ tán bá ti kó èrò ní àti Ọjọ́ta ṣé ti ṣe bẹ́ẹ̀ tán bá ti kérò láti Ìjẹ̀bú Òde àbí ìgbòmíì tó bá ń lọ láti Ìjẹ̀bú Òde sí àmì láti Èkó sí Ìjẹ̀bú Òde ó ní tí wọ́n bá ti dé inú igbó wọ́n máa gbé sí inú igbó wọ́n máa wọ́n ṣe náà wà wọ́n àwọn dírẹ́fà ṣe náà wọ́n ṣe máa láwọn dírẹ́fà wa èèyàn lọ yẹn pé wa èèyàn lọ tí wọn ò rí mọ́ yẹn ẹ̀yọ́ bọ́n ṣe ní ìfẹ́lẹ̀ àti bàbá ẹ̀ máa wa èèyàn nìyẹn pé sóun á lọ rọ́ọ̀bù ẹ̀mí ìkẹ̀dẹ̀ ni wọ́n á lọ fi ṣe ó ti pẹ́ tí efele tó ti wà nínú àjálẹ̀ ilé ọwọ́ bàbá ẹ̀ ló ti bá ìyá ẹ̀ o bàbá ẹ̀ o gbogbo nǹkan tó ń ṣe nìyẹn kó tó ti pé bàbá ẹ̀ kú so bàbá ẹ̀ wọ́n máa wàyàn lọ sínú igbó lọ fi ṣe ritual ṣé ti yé àjálẹ̀ ẹni tí mò ń sọ àjálẹ̀ yẹn ọmọ yẹn ló ti kọ́kọ́ sọ ló ọmọ yẹn ló kọ́kọ́ sọ mo ti sọ̀rọ̀ yìí lórí o ṣọlá mo dárúkọ ọmọ náà ṣọlá lórúkọ ẹ̀ ń jẹ́ girlfriend Wàsíù ni girlfriend Wàsíù òun ló sọ fún mi pé efele gan pé bàbá ẹ̀ náà pé driver ni pé efele pé bàbá ẹ̀ òun ó ń ṣe ó ń ṣe conductor lẹ́yìn bàbá ẹ̀ pé ìyá pé bàbá ẹ̀ máa ń drive pé òun ń ṣe conductor ńgbà yẹn pé tó máa ti kérò báyìí ní àti Èkó wọ́n máa kó rẹ̀ sínú gbó tó máa kó wà wọ́n sínú gbó báyìí wọ́n lọ fún wọn ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti pẹ́ tán ti ń ṣe tán ti ń pa èèyàn wọ́n ń pa èèyàn ta so èèyàn pípa ò jẹ́ nǹkan kan fún wọn efele is terrorist Ogun State àbí ọlọ́pàá Nàìjíríà ẹ̀mí kí lorúkọ commissioner of Ogun State wọn ò ní jẹ́ kí commissioner of Ogun State mú wọn ò ní fẹ́ jẹ́ kó mú kí lorúkọ um, Ọlámùtú Bíọ́dún Mr Bíọ́dún Ọlámùtú bẹ́ẹ̀ ni Abdulkadiri àbí kí lorúkọ wọn ṣé àmọ́ pé mo sọ rí nígbà tí mo ṣì wà ní uh, first secretary Lobalende. So I know the commission, I mean, the commissioner of Ogun State. He knows me very well. Hey, eh, you. Toba bá ṣe burúkú náà máa sọ pé ṣe burúkú. Kẹ́lẹ̀ mọ̀ I don't, I don't, I don't, I don't, I don't, I'm not useless. I am not, I'm not a useless person. Mommy, I want to come to Canada. Can I live with you? You for three weeks, please. bó mo ti mọ̀ ẹ́ rí tó wá déédéé wá mommy fe ìwọ mọ́mí Canada ó fẹ́ live pẹ̀lú mi kí n jẹ́ kó wá fún mi lóògùn jẹ kí n jẹ́ kó wá tí wá bà ayé mi jẹ́ me don't live with people o mm. I live with my daughter alone ẹni tó máa wá bá mi gbé báyìí ọkọ mi nìkan ni mi jẹ́ kẹ́ bà tèmi jẹ́ o I'm a fan of you I'm, you are sórí èmi as a do you think it's right for somebody i don't know maybe you are a girl or a boy that i don't know she come and live with somebody you don't do that when you are coming to Canada look for money pay for your hotel and get all you get your accommodation ṣebí nǹkan tó ń ṣe títọ̀ lórí kinní yẹn ó wá tí ó lóun wá sí Canada ó wá àkáǹtì ó wá ó ti gbalé kó tó ti gbódé i can help you to rent an apartment break break i mean breakfast eh, kinní kan náà máa ń pè B&B bí and bí you can rent it you get it you get your comfort and privacy èwo ni looking for somebody you don't know me i don't know you you just want to come to Canada so that uh, you come and live it you don't you don't behave like that you don't behave like that if i want to come to Nigeria either i come to my house i come to where it belongs to me or i rent in hotel or i stay in hotel that's it people don't do that it's not permit it's not it's not it's not proper It's not, it's not, it's not right. That's not favor. I'm only, you know, I'm just telling you, I want to create the impression that Canada is easy. You, you are coming, you make provision when I travel to any country. I never live with anybody. Since the date mo ti ń travel láyé mi. America tí mo lọ yẹn, ìgbà tí America ngbà yẹn, mo ti sanwó láti Nigeria. but tí mo dé wọ́n nílé ò tí rent, wọ́n bá gbé mi lọ sí ọ̀dọ̀ lady kan. Wọ́n bá put in síbẹ̀. Lady yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ti débẹ̀ ló ti ń sọ kí wọ́n máa lọ sí Canada kankan bẹ́ẹ̀ lady yẹn eventually lónìí ó wà lóyún Canada nbí báyìí ó dẹ̀ wà ní ó wà ní Canada nbí ó wà ní Canada nbí báyìí she like a trouble to me today òun náà wà lórí media tó bá máa bú mi kiri mi ì dẹ̀ tọrọ ilé lọ́wọ́ ẹ̀ oníranù dẹ̀ ní lady yẹn you know á <laughs> kúrò nínú níjọ yẹn á kúrò nínú yàrá wa ló máa sùn sí bàbá kan báyìí tó wà ní <laughs> oh God. Hmm. anyway, let's forget about that story. So it's not good for anybody when you are going abroad. Even if you are going for holiday, rent an apartment hotel. Ó ti yé ìgbà tí mo dé Amẹ́ríkà kí n tó dé Amẹ́ríkà mo ti sẹ́ǹdì owó tí wọ́n máa fi gbalé fún mo dé bìbà everybody máa wà ń ṣẹ́tà ni. Ìgbà yẹn nìkan mo lè sọ pé mo wà ń for some time. Kí wa tó wá wálé kí n tó mo dẹ̀ ti ń gbé pẹ̀lú yìí I love independent kò dáa kó yàn máa lọ gbé pẹ̀lú yàn if you get to Canada if you need assist I mean like you need advice how you can go about your things if you don't know somebody you, that's we can or communicate on phone just to advise you not you coming to my house pẹ̀lú àwọn èèyàn ọmọ kan ló wá sílé mi gbà yẹn tó ń rán wá tó kó wá para ẹ̀ dànù olórí burúkú ọmọ so don't even ask me for that tó bá dẹ̀ pé òun ṣe test fún mi test yẹn ò lè wọlé ó ní i'm not trouble maker kò sẹ́ni tó ń bọ̀ nílò òyìnbó tó bá lò jẹ́ trouble maker gan àwọn gan máa fún ẹ trouble tó ju trouble lọ <laughs> don't preach that to me àwọn trouble maker ò ní label okay so ẹ̀hẹ̀ ọ̀rọ̀ tí mo ń sọ ó fẹ́ divert mi má jẹ́ ó lè divert mi so efele ó fẹ́ divert mi ni kò kó ṣì lọ mi is not the way to approach person Even I thought you need my sister. I was on the live chat. That's why they tell you come now. Efele, Baba Efele, go and ask this question. I mean, verify my story. The matters of me. Efele father is a driver. And Efele was a conductor, according to that lady. And the lady, tó jẹ́ girlfriend yẹn, tó dẹ̀ tún jẹ́ girlfriend Wasiu yẹn. Lady oh my Jebu, Deni ni, Joji Jebu wọ́n mọ story wọn dáadáa so efele father is a driver efele was a conductor wọ́n tán bá ti kó èrò ní jẹ̀bú ní èkó tán lọ sí jẹ̀bú tán bá ti débi tán máa yà wọ́n máa yà gbogbo yẹn ọ̀nà tọ́kìn ọ̀nà ìkòròdú yẹn sì wà nínú igbó dáadáa ju sísìn lọ wọ́n kàn yà sínú igbó ni wọ́n gbé wọn yà sínú igbó wọn lọ fún wọn ṣe ètùtù so efele have been in it for a long time and Lizzy Anjorin is part of it read my lips kò tó bá jẹ́ pé wọ́n parọ́ mọ́ Lizzy ní káṣírí ẹ̀ máa tú ṣùgbọ́n tí ọ̀n bá ti parọ́ mọ́ àti àwọn godfather àti godmother àti gbogbo àwọn tó ń jọ ṣe kiri yẹn may almighty expose all of them they have been in the business for long time it's not today they have been in that business of ṣé àmọ́ pé ti bí Àwórì ọ̀nà Abẹ́òkúta lọ́hùn ni wọ́n ń tú àṣírí wọn wọn ò ní lọ tú àṣírí tibẹ̀ yẹn wọn ò ní lọ tú àṣírí tibẹ̀ ọ̀nà Ẹ̀pẹ́ ọ̀nà Ìjẹ̀bú Òde gbogbo wọn they won't so they be in that business of killing people for long time so ní tọmọ yẹn sọ nìyẹn ó ní à ó ní à tó jẹ́ pàṣírí wọn tún gbà kan go and ó ní bàbá Efele ó ní dírẹ́fà ni àwọn ò ṣàmú bàbá Efele ó ti yé àmú bàbá ẹ ó ní bàbá Efele Akibu ó ní bàbá ẹ dírẹ́fà ni ó ní bàbá ẹ máa wa mọ́tò tó bá ti kérò lẹ́kọ̀ọ́ ó ló máa gbé wọn yà sínú gbé wọn lọ fi wọn ṣètùtù ó ní wọn kọ́kọ́ rọ̀bù wọn gbà yẹn ìtàn bá máa pa ìtàn bá máa dá wọn mọ̀ wọn á pa wọn á dẹ̀ tí ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so wọn ò dẹ̀ ní dáhùn mọ̀mọ́ wọn kàn tó ń ṣe oní that's what they do for living gbà tó dẹ̀ dàgbà tán ọmọ tẹ́yà bá ti bí ẹ̀yà ló máa jọ ọmọ ẹ̀ tí wọ́n á burú jù lọ ń sìn nígbà tó ọmọ yẹn pààyàn títí títí títí ó pààyàn tà títí títí tí wọ́n fi ọwọ́ gbogbo àwọn majority àwọn politicians sínú ṣọlọ ṣọlọ ṣọlọ ṣọ ṣọlọ ṣọlọ ṣọ nígbà tó ń kọ́wọ́ wọn bọnú ṣọlọ bí ṣọlọ yẹn tiẹ̀ fẹ́ jo èdè China gan wọ́n kọ́wọ́ wọn bọnú ṣọlọ ṣọlọ ṣọ nígbà tó dẹ̀ kọ́wọ́ wọn bọnú ṣọlọ tán Efele náà tún jẹ́ chairman máa ṣe big mail káàkiri all over Nigeria àwọn criminal kì í ṣe all over Nigeria Yorùbá ṣó ti ṣe torí ẹ̀ ni wọ́n ṣe hate àwa bí wọ́n ṣe bí ṣe wà they hate me because I'm tú àṣì kì í ṣe èmi nìkan ni máa kọ́kọ́ sọ̀rọ̀ wọn àwọn a lot of people tó ti sọ̀rọ̀ wọn bíi kí lorúkọ ẹ̀ máàlù yìí tó máa ń sọ̀rọ̀ ńgbà yẹn ẹ̀yù ó sọ̀rọ̀ wọn ńgbà yẹn gbogbo àwọn tó ti sọ̀rọ̀ wọn báyìí tó máa ní nǹkan ń bẹ tó máa ń ṣe nǹkan ń bẹ tó máa ń ṣe lábẹ́ ọ̀run gbogbo ẹ̀ wọn ti wọn máa yán kí àwọn èèyàn tó bá ti tú àṣírí wọn èmi bàbá yàtọ̀ ni ibi tá a máa wà rèé ó ti yẹ bẹ́ẹ̀ yẹn <laughs> àṣírí yín ti tú and it's going to be what it's going to be out àwọn tí ò yẹ kẹ́ ẹ máa ṣe fún lẹ́tú ti ṣe fún nígbà tẹ́ ẹ talẹ̀ fún Aliko tán àmì Alhaji Aliko Dangote megidana tẹ́ ẹ wá tún sọ pé ẹ fẹ́ lọ fi owó kan gbé òrìṣà kúrò lórí ilẹ̀ ẹ̀yin four one nine wọ́n wá ní ọba onírìṣà dá sí ọ̀rọ̀ náà <laughs> ah, ó ga nǹkan bẹ́ẹ̀ hmm. ìwé ìtìlísì ni àwọn fẹ́ gbé jáde yẹn tó ti sọ pé ọba onírìṣà tó bá jẹ́ pé èèyàn fi ń ṣe ètùtù yín àwọn nǹkan yín tó kù láàfin ẹ̀ bá ti sọ fóun kó ń bá yín wọ́mọ kékeré kó ń bá yín pa á kàn gbé wá. Ah! nǹkan ń bẹ nílẹ̀ yorùbá abájọ ẹni bá ti ń ṣe four one nine wọn ń ṣiṣẹ́ ẹni bá ti ń jalè tó ń ṣe gbogbo nǹkan mọ́ tó ń pààyàn ta màá máa gbọ́ mò ń ṣiṣẹ́ o iṣẹ́ ni iṣẹ́ ni aka ìmọ̀ye èèyàn yín tó ti sọnù tẹ́ẹ̀ni mọ̀ ìpá àwọn eléyìí tó máa tún gbójú síta tó ń ṣe bí ọ̀gá tó ń ṣe bí ọ̀gá yín ló ń pa wọ́n ta <laughs> apanimayọ̀dà o apanimayọ̀dà o apanimayọ̀dà ìdájọ́ rẹ̀ ti dé o apani mayọ̀ọ̀dà o apanita eh, apani mayọ̀ọ̀dà o apanita apanita apani mayọ̀ọ̀dà ìdájọ́ gbogbo yín mà ti dé. ohun wọn gbé wá láàárọ̀ ohun yẹn òun kò dùn púpọ̀ láàárọ̀ kò tó dùn náà apani mayọ̀ọ̀dà so ẹ lọ béèrè ọ̀rọ̀ tí efele tá a fẹ́ sọ yẹn ni ẹ ti gbọ́ àbẹ dáhùn ayé yín ò ní dáa kédọ̀gì ìjẹ̀bú kan níṣẹ́ gbogbo tó ń ṣe nìyẹn àní tí wọn bá dẹ̀ ti rẹ́ni yẹn padà tó anybody bá ti lọ sílé wọn báyìí tó bá ti lọ sọ́dọ̀ wọn tó bá ti lọ sóṣù báyìí gbogbo ará ilé wọn ọ̀nà wọn pátá náà máa fẹ́ padà nù ìjẹ̀bù ń pààyàn o ẹ lọ ọ̀rọ̀ tá à ń sọ yìí ìjọba nàìjíríà bá máa dà sí ẹ̀yin nàìjíríà ẹ kàn lájú yín but ìjọba nàìjíríà you must do something ẹ yo adẹ̀tún ti sọ eléyìí ná ẹ yo efele is a big terrorist ẹ pa efele ẹ pa sáríà gbogbo àwọn tá a ti dárúkọ wọ̀nyẹn ẹ wàsíù gan is part of it gbogbo wọn àwọn tó bá ti wá ìjẹ̀bú connection bẹ́yẹn mò ń sọ̀rọ̀ kan lánàá ah oh god mo sọ̀rọ̀ kan lánàá hmm. tẹ bá jẹ́ kẹ́nìbọ̀dì máa fi ah ẹlòmíì kó bá fi eh, kọ́kọ́ bojú fún yín hmm. àwọn èèyàn gidi kan máa pè é léèyàn burúkú ẹni tó bá ti create job opportunity òun lọ̀rẹ́ ìlú o ṣe láwọn ọ̀tá ìlú ni àwọn tó bá ti pé fẹ́ ba business ẹ jẹ́ tán jókòó iṣẹ́ wo ni Lizzy ṣe Lizzy ò ṣe damn thing kò ṣe nothing do nothing gbogbo ètò kan faṣọ paká yẹn tó bá lóun ní estate ṣé wọ́n ṣe ní estate wọ́n ṣe ń ṣiṣẹ́ tán ní estate wọ́n ń pín resources nàìjíríà tán bá ti pààyàn fẹ́ nìkan tán ti de politician yẹn mọ́lẹ̀ politician náà aṣọ báyìí ó ti yé hmm. ọ̀rẹ́ ìlú ni àwọn tó bá create job opportunity kò ń ṣe àwọn olè àwọn fraudsters àwọn tó fẹ́ ba business oní business jẹ́ tán máa kọjú mọ́ ọjọ́ tí Àlíkò Dangote ti débẹ̀ báyìí oríṣiríṣi plan ni wọ́n ní fún màá yẹn honestly mo ṣe la ojú ẹ be careful about them and i know you are very smart àwọn òkè wọn wọn kéré sí nọ́mbà yẹn bẹ́ẹ̀ ni ìlú tí ọlọ́run ṣó ti yé mẹ́rin ìlú tí ọlọ́run ti ṣọkọ fún mi ní state tiwọn ọlọ́run náà máa ń bẹ̀ ó ti yé mẹ́rin wọn ò kì í bọ òrìṣà bẹ́ẹ̀ ni àwọn tó ń bọ òrìṣà yẹn àwọn ló ń kóyà jẹ yorùbá ó ti yé bẹ́ẹ̀ yẹn lẹ́sẹ̀ bá ní wọn kàn máa jó kiri torí ní téèyàn bá fara ṣiṣẹ́ fún kò ń pẹ́ ẹ mọ orúkọ bẹ́ẹ̀ yẹn wọn ò ní ṣiṣẹ́ káwọn ní àwọn ṣiṣẹ́ ni ìmúra yín ni mo máa ń wo ẹ lọ wo bí Lizzy Anjorin ṣe máa mo kàn máa wo báwo lèyìn ṣe máa jókòó lójoojúmọ́ á ti sáré kó ṣaṣọ á ti kó sí gbogbo ẹ̀ á ṣáà máa múra á dẹ̀ máa kó gbogbo jagba jantis sára á dẹ̀ máa ní òun ṣe kiri kan òun ṣe wọn ò ṣiṣẹ́ kankan tó bá ti ṣe nǹkan tó ti ní kàn ṣe wọn á pín gbogbo resources wọn gbà nǹkan oníkan wá dẹ̀ pín dání àwọn alájàlẹ̀ àjàlẹ̀ connection gbogbo àjàlẹ̀ tó wà ní ẹja ta ló ti ní Yorùbá la ta ló ti operate ẹ̀ Wàsíù ló mọ street to street kí ló mọ̀ Àjàlẹ̀ connection àwọn apanilẹ́kúnjayé abatẹnijẹ́ ara yín lẹ máa bàjẹ́ o ọlọ́run gbogbo ìkà tán ti ṣe nínú òkùnkùn tán ti ń ṣe tán ti tán ti ń ṣe búburú wọn tán gbé pamọ́ yẹn olùwàtọ̀ ìmọ́lẹ̀ sí gbogbo bẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà alágbára ayé àti èèyàn kéèyàn tó bá lò máa sọ̀pọ́tì àwọn tó ń pa àwọn èèyàn yìí tó ń fẹ́ jẹ ènìyàn wẹ̀ yìí tó ń ṣe búburú fún àwọn èèyàn yìí ẹni tó bá lò máa sọ̀pọ́tì wọn àti tó ń tọ̀ sọ̀pọ́tì wọn bá wa padà lẹ́yìn wọn bá wa bínú sí ẹ̀dá bẹ́ẹ̀ bíbélì ní kẹ́nikẹ́ni wọ́n má ṣe pa ènìyàn àlùkárùn náà fọwọ́ sí i pé kẹ́nikẹ́ni má ṣe ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ àwọn eléyìí ń pa ènìyàn àwọn dominate mo gbàdúrà fún wọn ní wákàtí t tí wọ́n bí òkùnkùn tán faragọ sí olú àtọ̀mọ́lẹ̀ síbẹ̀ gbogbo wọn máa tú bẹ́ẹ̀ ló máa rí kò ní padà jésù olúwa wa àmín kò sí agbára tí wọn ò kí ń sà pé wọ́n ṣe wà yẹn kẹ́ nobody must support her nobody must support wo the whole world is ọlọ́run tó dá ayé àti ọ̀run tó dá gbogbo àgbáyé ó wà lẹ́yìn mi bẹ́ẹ̀ ni ó wà lẹ́yìn mi bí akọni ó wà lẹ́yìn mi ó dẹ̀ máa tún lo àwọn èèyàn tó jù yín lọ fún mi tó ti yé ẹyọ ọlọ́run tó lo rẹ̀ fún mi bẹ́ẹ̀ ni ó jù yín lọ ẹ̀ ń pa èèyàn tí ọlọ́run dá àdàbí tó fẹ́ pa àkúrọ́ àdàbí tó fẹ́ pẹ́ àkúrọ́ àwọn eléyìí wọ́n ń jẹ èèyàn ní nàìjíríà lára wọn àwọn tó ń jẹ èèyàn tó yẹ pé ẹran èèyàn máa store sínú fridge tó ń jẹ wà ẹ gbọ́ stories sajendo ni ṣé sajendo ni kí lórúkọ ẹni ẹ ìkan nínú ṣé sajendo àbí sajen kiri kọjá ó ti yé bẹ́yẹn ẹ̀yìn o ìyẹn lẹ́sẹ̀ gbọ́ máa ń yan gbogbo kìtìwá máa ní ṣe é ta o ṣe kiri kan kiri kan ẹ ti ṣe ìdílé ilé ìlọ́mọ náà ṣe fara hàn láti pa gbogbo iṣẹ́ ìṣòro iṣẹ́ ìṣù ẹ̀yin alájàlẹ̀ efele tiẹ̀ lásán lónìí olóbùkú big terrorist ní story yẹn mi nǹkan fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ni ẹ lọ bèrè lọ́wọ́ amosu ṣé wọ́n gbé màtán gbé lọ fámosu ó lo sọ̀mù kìnnì kan kàn ní wọ́n kàn fi ṣe format ni àwọn èèyàn onímọ̀ pé òun ló padà wá jáde ẹni tó ló ń pa èèyàn yẹn ń gbà yẹn tó lìdí gáàngì tó pa gbogbo èèyàn dànù níjẹ̀búgbó níjẹ̀bú òde tó pa gbogbo student tó pa táyéṣó láàrin tó pa gbogbo kìnnì nígbà tó padà dé wọ́n padà wá release ẹ̀ nígbà tó ń ṣe tán wọ́n tó wá padà gbé sórí ipò ara nǹkan tá à ń sọ nìyẹn wọ́n padà gbé sókè ni they promoting bad thing àwọn alágbára àwọn ìkà tó ń tó Wàsíù Wàsíù Àyìndé also need to be cancelled simple as that Wàsíù Àyìndé need to be cancelled ṣótìrí bí àwọn terrorists ilẹ̀ Yorùbá nìyẹn gbàgbọ́n náà ti pata àwọn ilẹ̀ Haúsá kí ló dé náà ọ̀lẹ́ pati ilẹ̀ Yorùbá they should kill them and let us have peace wọ́n máa sọ fún ẹni tó bá bí ẹ̀rẹ́ kó wá sí Nàìjíríà because they are killing nobody must say that even gan president gan must not tell the, any of his citizen not to come to Nigeria if there is that, that person actually belongs to the place mo rí àwọn ìlú yìí ìlú America ẹ mọ nǹkan tó máa ṣe wọ́n ní àwọn kan ọmọ ìlú wọn go through pain tó bá ti rí wọn tó go through pain bìkan they will send people to go and rescue them they send people to go and rescue them but this one they will push you away from your team because they want to inherit whatever you have done and then they'll be telling you they'll be promising if they born you welcome to Nigeria so this terrorist must be killed terrorist ilẹ̀ yorùbá ọba tó bá ti ń fèèyàn ṣètùtù ìṣe terrorist ẹ pa ẹyọ kò lóye kẹrẹ pàdánù ọba tí àwọn eléyìí tó ń jẹ chairman orí burúkú káàkiri tọkọyọ gbogbo wọn tó ti jẹrọ ẹ pa gbogbo wọn ẹ wọn kẹjẹ ká sinmi bẹ́ẹ̀ lórí o kò yí padà à ń fẹlẹ́ ṣe lọ láàárọ̀ yìí á tún máa padà wáyé tó bá ní ká má dé náà là ní débá ẹni bá gbógun ti ètò ìnáwó mi ẹni bá fẹ́ kí n lọlẹ̀ ẹni tí ò fẹ́ kí n lówó ò ní lówó o ẹni fẹ́ kí ìyà jẹ mí ìyà yóò jẹ ẹni fẹ́ fi mí ṣẹ̀sín ọ yóò fẹ́ ṣẹ̀sín gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ mi káàkiri àgbáyé ọlọ́run ò ní fi èmi àti yín jesus name we pray amen àtọjọ́ tí wọ́n ti a lot of àwọn thousand of people tó bá máa ṣiṣẹ́ ní refinery ṣé wọn ò ní wà ókè We wọn ò dùn they don't want it they just want to destroy the one, fún capture one capture ọbẹ yẹn they capture Yorùbá land they want Yorùbá to be in bondage torí ẹ̀tàn bá rí lẹ́yìn wọ́n á ní wọ́n máa pa àwọn èèyàn yẹn wọ́n á lé wọn lọ ní tó bá ṣiṣẹ́ ẹ̀ tán wọ́n á fẹ́ pa ẹ́ wọ́n á fẹ́ lé ẹ lọ ẹ mọ iye àwọn people àwọn èèyàn tó ti pa meanwhile àwọn èèyàn lọ káàkiri ìlú òyìnbó káàkiri abroad tó yẹ pé wọ́n invest síbẹ̀ wọn ò dẹ̀ pa wọn ò dẹ̀ lé wọn nílùú titiwa wọ́n sọra wọn di terror sí wa o wọ́n sọra wọn di tẹ́rọ̀ sí wa lọ́rùn ẹ wo gbogbo èèyàn tó bá lọ láti ìlú òyìnbó tó bá ti lè kọ́lé báyìí sílẹ̀ yorùbá wọ́n mẹ́sàn wọ́n padànù ni ẹ ti rí gbogbo àwọn ilé ẹ ti gbọ́ pé wọ́n gbé wọn rí wàá mọ́ gbà wá sí àmọ́ sọ pé ìjẹkújẹ kì í pèsù ẹ ti gbọ́ pé ẹnìkan kan sọnù lẹ́yìn wọn rí ọmọ wọn wá lọ wọn bọ̀ kò sí nǹkan tó máa ṣe àwọn torí àwọn ló wà ní díẹ̀ ni ẹ mú wọn kúrò simple as that o èmi fẹ́ lè ṣe lọ́lẹ́ nǹkan sì máa tún padà wá ẹni ni mi ò ní dé bá o èmi Bọ́lá aya wọn ní ìlú Kánò <laughs> eléyìí this one i be taking aliko alaji please anytime i call your name i'm not disrespecting you i love you so much but kí n má bàa kó mọ bàbá kọ́ mi lẹ́nu ni mo ṣe máa ń pe orúkọ yín nígbà míì so i respect you darling i respect you ẹ máa lọ láti inú ògo dé inú ògo ẹ ò ní jábọ́ o ojú ò ní tì o ara ò ní níyìn o lágbára kristi ìbọn pímú náà ta àti òkùnkùn níṣẹ̀lẹ̀ yín lórí o ẹ̀yin tẹ́ bá bá wa ṣàmì lórúkọ jésù àbúrò ní dé báyìí náà kò ní dé bẹ́ẹ̀ mi náà bẹ́ẹ̀ ló máa rí kò ní padà let us say no to jagbajantisi say no to bullshit àjálẹ̀ ẹ ká say no to àjálẹ̀ people àjálẹ̀ yẹn tá à ń pariwo òun náà ni àwọn terrorist yorùbá bẹ́ẹ̀ ni wọ́n máa ń pa èèyàn ọ̀rọ̀ tí mo sọ yẹn tó ń sọ pé fele fada is a driver and he always drive people from Lagos there ṣe máa ń gbọ́ story yẹn gba ìgbà tọ́mọ yẹn sọ fún mi ní ẹ̀ a máa ń gbọ́ pé tó bá ti kúrò ní ọjọ́ ta báyìí àbí láti ibì kan wọ́n máa kàn wà wọ́n lọ sínú gbogbo wọn ò ní rí wọn mọ́ àwọn efele bàbá efele ó wà nínú ẹ̀ pateka to God who made me tí n bá parọ́ ọ̀rọ̀ tí mo sọ ọmọ yẹn sọ fún mi ṣọlá lórúkọ ọmọ náà jẹ́ jẹ́ tó wá sọ̀rọ̀ kan fún yín let me tell you story about this dashola you see when I met Wasiu this girl I used to see this girl with her but she introduced me this she introduced the girl to me as her sister you understand me as her sister okay so later lady yẹn náà wà nínú àwọn tí. No ó fẹ́ kọ́kọ́ set me up ẹ má gbọ́ lady yẹn ní ọjọ́ kan ní ọjọ́ kan èmi mọ̀ pé gbogbo àwọn àwọn kan náà ṣe mọ̀ ojoojúmọ́ the more you live the more you learn so there is a guy tí mo mọ̀ tó ń ta mọ́tò mo mọ̀ àwọn gbogbo àwọn tó ń ta mọ́tò níjẹ̀bọ́dé yẹn ń gbà yẹn ní set wọn yẹn ń gbà yẹn gbogbo majority wọn ni mo mọ̀ okay ó ti yé mi hmm. ah Wàsíù be careful ṣá ẹ̀yin èèyàn ó ní bọ̀bọ̀ kan wọ́n pè ní ké friday ni wọ́n pe bọ̀bọ̀ yẹn ń gbà yẹn ó ń yes ó wà níjẹ̀bú òde ó rọ́wọ́ mú gan-an ọmọ ni ó rọ́wọ́ mu. suddenly ní nǹkan kan kàn ṣẹlẹ̀ bọ̀bọ̀ yẹn ok ó ti yé mi these people they don't want visitor kò sí wọn these people especially Ìjẹ̀bú they don't want visitor if you are living among them you must not oh gbúdọ̀ ga to some level oh, you must not come and invest too much they, and see they must not see you like a threat like you are bigger than them they wage war against you it's, it's part of their it's their system even in family that's why you see anybody in nínú family to ban ń they wage war against them like serious so it, uh, eh, people have that attitude okay so in that Ijebu Ode that time mo tẹ̀ ti gbàgbé orúkọ mi tí ìdárúkọ máa yẹn rí ọ̀dọ̀ ṣé ọ̀bọ̀dá wálé náà ló dà pé gbé lọ sí travel àmì ló kọ́kọ́ gbé lọ sí ló fi ló dàbí pé ó gbé kọ́kọ́ train ní máa yẹn náà lára àwọn tí bọ̀dá wálé train but ọmọ Ìgbò ni wọn Ìjẹ̀bú tó bá train lọ́dọ̀ wọn àbí tó bá ṣe nǹkan kan wọn ò ní jẹ́ kó gbérí tó bá ti jẹ́ ọmọ wọn tó bá dẹ̀ tó bá dẹ̀ fẹ́ ọkọ náà wọn ò ní jẹ́ kó ní peace tó bá ti jẹ́ ọmọ wọn tí wọ́n bá ti fẹ́ ara wọn tó bá tiẹ̀ jẹ́ pé ẹni yẹn ń ṣe ṣìnà tó ń ṣàgbèrè wọn kì í tú ara wọn láṣìírí ló ti yé torí ẹ̀ wọ́n believe nínú secret court gan wọ́n máa believe pé ẹni yẹn àṣírí èè láṣìírí pé ẹni yẹn ò láṣìírí ṣe ti yẹn so ẹ bọ̀bọ̀ yẹn tí wọ́n pè ní golden ní ọjọ́ náà lọ́hùn. ọ̀rọ̀ kí ni mo fẹ́ sọ so golden mo ó ń ta mọ́tò èmi náà mo wà ní mo máa ń you know wọ́n mọ̀ mí majority of them máa ń ta mọ́tò mo máa ń ra mọ́tò máa ń ta mọ́tò so we know each other mo tẹ̀ ti patronize ẹ̀ rí so torí góòdì yẹn náà mo mọ̀ through gbogbo àwọn dílà yẹn wọ́n máa ń wá sọ́dọ̀ ọ̀gá ọ̀gá bẹ́lú Bàdáwálé àti Agoro no ọ̀gọ̀rọ̀gọ̀ wọ́n máa ń wá sọ́dọ̀ Sàmọ́sàngúdù no samosangudu báwọn wọ́n máa ń wá sọ́dọ̀ balo òun àti Bàlóò ni wọ́n jọjọ lẹ̀ pọ̀ ńgbà yẹn àti bọ̀bọ́ kan ẹ kí lorúkọ ṣàmánù ti kòròdú ìṣá tó jẹ́ bí bí efele ṣe wà ní ìjẹ́bóde yẹn ní abẹ́òkúta ń sìn bọ̀bọ́ yẹn ni mo máa rántí ẹ̀ anyway ṣá ibẹ̀ ṣá mo ti mọ̀ through àwọn colleagues are just colleagues anyway but kémi tó wà òkè tó wọn kémi kémi tó máa tẹ́mi bá fẹ́ ra mọ́tò ẹ̀ mọ́ pé mo ti sọ bí mo ṣe máa ń ṣe so ó ní one guy kan báyìí níjẹ̀bóde ní ẹ̀pẹ́ bọ̀bọ́ yẹn wà lẹ́pẹ́ ń sìn wọ́n pè ní kí lorúkọ ẹ òun ó ń ta mọ́tò sí wọn ló ti di big man o wọn ló ti di big man gan tó jẹ́ pé ó ti jẹ́ ṣífù gan lọ́dọ̀ ọlọ́jà fẹ̀pẹ́ kí lorúkọ ọ̀bọ yìí o máa rántí sí i ọ̀bọ yẹn wà ní hospital road tẹ́lẹ̀ ó máa ń ta part ìgbà tó fẹ́ ra mọ́tò ńgbà yẹn ó wá sọ fún mi pé òun nídìí mọ́tò pé òun fẹ́ ra mọ́tò pé kí help òun so kò lẹ ẹ mọ̀ tẹ́yọ̀ bá ti sọ pé kò help òun yẹn yẹn mi pé owó òun ò pé bọ̀ tó fẹ́ ra mọ́tò yẹn ó dẹ̀ fẹ́ máa san san díẹ̀díẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ mọ́tò tó wá lòun fẹ́ ń gbà yẹn was Eh, Benz ó fẹ́ baby Benz ńgbà yẹn ló lóun fẹ́ Benz yẹn ló ń rìn nígbà yẹn baby Benz ẹ baby Benz yẹn ńgbà yẹn blue color. so mo á ní kò sí problem mo ní màá lọ dúró fún ní anywhere tó bá ti rí mọ́tò níjẹ̀bú òde owó tó bá ti ní tó bá ti kó sílẹ̀ pé màá dúró fún so because they know me and they they will not wọn ò ní sọ pé màá sá lọ ṣó ti yé Azeez Azeez ní Èkó Èkó ni wọ́n pe bọ́ọ̀ yẹn ń ta wọ́n ló ti ń ta mọ́tò ń sí lẹ́pẹ́ four one nine náà ni gbogbo wọn all these Ìjẹ̀bú boys ẹ̀pẹ́ they, they are into four one nine olè gidi so Azeez ló fẹ́ ra mọ́tò ńgbà yẹn ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀ mọ́tò tó kọ́kọ́ lò tó jẹ́ mọ́tò gidi ipò máa kọ́kọ́ lo mọ́tò búlúkà tó kọ́kọ́ lò ní nineteen àmì two thousand and 2003 thousand and three kọ́ ni àbí two ní during that time ṣá torí ọ̀rọ̀ tí mò ń sọ mi ti bí ọmọ mi o ọ̀rọ̀ tí mò ń sọ mi ti bí sarah o mi tẹ̀ ti lóyún kódà mi ti pàdé bàbá ẹ̀ ṣó ti yé assis lẹ́pẹ́ ó ń ta mọ́tò ń sin èkó èkó ni wọ́n máa ń pe bọ̀bọ́ yẹn so wá lòun fẹ́ ra mọ́tò wá sọ fún mi mo wá ní kó má kò sí problem mo wá gbé lọ sí Ìjẹ̀bú Òde mo wá gbedé ìjẹ̀bú òde aṣáà lọ káàkiri ní ọ̀dọ̀ àwọn dealers tó jẹ́ bíi pàdí mi tí mo lè dúró fún ó ti yé ọ̀dọ̀ golden ló ti wá rí mọ́tò tó like ọ̀dọ̀ golden ló ti wá rí mọ́tò tó like mọ́tò tó like yẹn wá jẹ́ blue báyìí bíi ìfà kọ́lọ̀ bàtà mi kan tó wà bíi blue bíi powder blue báyìí kọ́lọ̀ yẹn fẹ́ jọ bíi blue tó wà lára aṣọ tí mo fi bora àbí tó wà lórí mi so blue ni mọ́tò yẹn wá lòun láìkẹ́ gan so mo bá mo bá golden sọ̀rọ̀ ní ọjọ́ yẹn lọ́ọ̀ mo gbé lọ sọ́dọ̀ bọ̀bọ́ yìí ọmọ yíbò yẹn ọ̀wọ̀dọ̀ ọmọ yíbò yẹn náà ni mo fẹ́ gbé lọ torí gbogbo àwọn tí bá ti mọ̀ ní tí bọ̀dà wálé bá train ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so mo gbé lọ sọ́dọ̀ ọmọ yíbò yẹn but ọmọ yíbò yẹn àti golden ni wọ́n jọ ń ṣe ẹ̀ gáràjì ń gbà yẹn àti bọ̀bọ́ kan báyìí yes àwọn mẹ́ta ló ń ṣe ẹ̀ space tí wọ́n lò ń gbà yẹn ní ìbàdàn road yẹn so wá lòun láìkí mọ́tò tí gòdì yẹn so mo ṣàbà gòdì sọ̀rọ̀ gòdì dẹ̀ ní no problem owó tó ní ó kó sílẹ̀ mo ní kó má wọ́rí o má máa sanwó pé gbogbo nǹkan tí ò bá dẹ̀ sanwó kó hold me for it or I pay it you know they gave him the car yes èmi mo kọ́kọ́ hẹ̀pẹ̀ èmi ṣadé èmi lédìí majority of these boys because àwọn ń ṣe four one nine èmi ò ṣe four one nine mi ò sí nínú system nítorí pé mo sí nínú system four one nine wọn ò ní máa jà mí lólè because ó ti yé bẹ́ẹ̀ yẹn kò jà mí lólè o mi kò jà mí lólè but mo kàn ń sọ fún yín so èmi ṣáà mo gbé lọ sọ́dọ̀ golden so ọ̀dọ̀ golden ọ̀gọ́dọ̀ golden gan kan ni mo gbé lọ but ọ̀dọ̀ golden ló ti wá rí mọ́tò so golden ṣáà gbé mọ́tò yẹn fún so ní mo wá fẹ́ fàyọ lélẹ̀ golden now because gbogbo àwọn tó bá ti jẹ́ pé bọ̀dá wálé ló gbé lọ sí kinní yẹn náà we are all like team ṣé ti yé so mi wọn lè dé ọ̀dọ̀ mi nísìn kí dọ́dọ̀ wọn nísìn kan sọ pé wọn ò rí yéèyàn wọn ò dẹ̀ rí mi rí so èmi àti gòdì ó wá di ní ọjọ́ kan gòdì máa ń sọ fún mi pé à princess ṣé ẹ̀ tiẹ̀ lọ́rẹ̀ẹ́ kankan ni mo ní kí ló dé ó lóun láìkọ̀ ọ̀rẹ́ ibẹ̀ ṣe máa ń ṣe nìyí kò pè mí lórúkọ báwo ni ó máa wọn á ní ọjọ́ kan ṣáwá rí ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi yẹn ń ṣiṣẹ́ ní aláùsá a jọ grow up together ní olóbìrúkú tinúkẹ́ ní àdúgbò ó ń ṣiṣẹ́ pẹ̀lú gbogbo iṣẹ́ kí lorúkọ ó máa ń ṣiṣẹ́ pẹ̀lú Fẹ́mi Pópóọlá bàbá yẹn Fẹ́mi Pópóọlá architect yẹn òun ló máa ń kọ́ òun ló ló ló architect báwo náà ṣe ń pè gbogbo Banana Island yẹn Fẹ́mi Pópóọlá àwọn ló ṣe gbogbo bẹyẹ ẹ mọ architect ni wọ́n so fẹ́mi bàbá fẹ́mi fẹ́mi pópó ọláyẹ àdúgbò wa street wa ni wọ́n ń gbé iṣẹ́ mọ́ ọ́fíìsì wọn kọjú sí ilé akínolú báyìí no ilé wọn ó súnmọ́ ilé akínolú ṣá ilé wọn báyìí ilé akínolú báyìí àwọn olóṣà ń dominate àdúgbò yẹn ń gbà yẹn so ó máa ń ṣiṣẹ́ pẹ̀lú bí ìpọn ṣiṣẹ́ láláúsá yẹn náà ó dẹ̀ tún jọ mọ àdúgbò pópó ọlá Baba, pópó ọlá mọ̀ ọ́ so Baba, pópó ọlá ó máa ń ran níṣẹ́ so ó máa ń lọ sí gbogbo banana àlàkọ̀kọ̀ bẹ́yẹn so ọjọ́ kan ṣàwà lóun fẹ́ kí mi àṣé gbogbo wọn àṣé game àṣé game ti bẹ̀rẹ̀ láàárín mi tèmi ò mọ̀ ṣé ti yé yín mẹ́rin ọmọ yẹn náà wà ní game lára gbogbo àwọn tó ń lò fún mi láti da gbogbo nǹkan rú ṣé ti mẹ́rin. torí gẹ́ èyí létà nígbà tèmi àti bàbá ọmọ mi sorry to say this kò yẹ kí n máa sọ story s mi nígbà tó bá bọ́ mo kàn ń sọ láti fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n lédi ọ̀rẹ́ mi yìí ó máa déédéé pè mí ní ìdájí báyìí gbà yẹn ó lè ní bọ́lá mo ní yes á lóun lọ bì òun wọ́n sọ fún un bẹ́ẹ̀ pé bàbá ọmọ mi ló ń ṣe mí <laughs> ẹni tí ò lọ́kọ a máa lóun lọ ilé babaláwo àbí ilé àfa no ilé wòlíì ló máa lóun lọ ilé wòlíì alájọ funfun àwọn kérúbà ń tira fún yẹn ló máa ń lọ ṣó ti yẹ yín máa ń pè ní kérúbà kérésìn so a lóun lọ bẹ̀ ọ́ pé wọ́n sọ pé bàbá ọmọ mi ló ń ṣe mí ẹni tí ò lọ́kọ kò lọ́kọ mi ìdẹ̀rù pé ó ti lọ́kọ títí dè ní o ṣó ti yẹ yín bẹ́yẹn <laughs> ọlọ́run jọ o so ó ṣàrí tinúkẹ́ lọ́dọ̀ mi èmi kẹ̀dẹ̀rẹ́ mi máa ń forgive èèyàn gan but not not now again if i marry it's going to be me and my husband no godmother no godfather my husband is my is going to be after heavenly godfather my father is going to my husband is going to be my godfather yes my husband is going to be my godfather um yes my husband is going to be my godfather and that's the best okay no godmother I will have children. My children will have their life also. No intermediary. So. Anyway, this girl came to visit me one day. I came, mo dé láti abroad ngbà yẹn. Tí bá ti dé, ó máa wá kí mi. Mo ṣe dé, ó wá kí mi ní Ìjẹ̀bú Òde. Ìyẹn mi yẹn. Bó ṣe lóun dé sí, ó wọ wa ni bó ṣe lóun dé sí ìjẹ́bùdè mo wọ́n ní kí wọ́n á pìkì òun ní gáràjì mo wá lọ mo wá lọ pìkì ẹ̀ ní gáràjì ibi tí mo ti lọ pìkì ẹ̀ mo wá rí ibi tó ti ní kí n wá pìkì òun ó wá jẹ́ sọ̀rọ̀ á níbi tí gòdì náà ti ń ta mọ́tò so mo wá dúró mẹ́ ló wá ní princess bí ó ṣẹlẹ̀ mo ní mò ń dúró de ọ̀rẹ́ mi kan pé ó ń bọ̀ pé lòun wà nínú mọ́tò but mo wá ń dúró de ní ìbàdàn gáràjì èmi kẹ̀lẹ̀ rèé mo ń gbé ilé mi kọjá ìbàdàn gáràjì ilé mi wà lẹ́yìn ibi tí mò ń gbé ń gbà yẹn wà lẹ́yìn hotel tí wọ́n pè ní city hotel yẹn ilé tó wà ń bẹ̀ lẹ́yìn yẹn ilé àgbàbí ọbẹ̀ mo gbé gbà so this lady now came mo wá gba tó ṣàbọ́lẹ̀ wá níbo ni mo wá ṣàpè mo wá ní àgòdì wá ní pàtó ah, dẹ̀ ṣe tán ni òun àti gòdì ló bá ṣàkíra wọn bí mo ṣe rí bó ṣe pàdé ni mo sọ yìí o ọ̀rẹ́ mi yẹn àti golden wọ́n ṣe pàdé ara wọn nìyẹn nítorí pé mo wá pick níbẹ̀ yẹn so mo wá dóde ní ọ́fíìsì àwọn àwọn colleagues mi yẹn mo wá ṣàdúró síbẹ̀ dé so ngbà tó dẹ̀ rí wá ní àwọn like ọ̀rẹ́ mi yẹn wọ́n wá ṣe ó ṣà kí wọn dàmọ́ kó tẹ̀yàn bá dé ó ṣà máa kí ngbà tó yá wọ́n ṣà exchange number ó tán o ní ọjọ́ yẹn ó lò bíi two days lọ́dọ̀ mi àṣé ó wá fún iṣẹ́ náà ni iṣẹ́ ló wá fún i don't know later ah ó ti later golden wa ní òun fẹ́ wá kí wọ́n ṣá sọ̀rọ̀ ló bá pè mí èmi kẹ̀dẹ̀rẹ́ mo máa ń bísí gan lórí fóònù máa ń wà lórí fóònù mi two four seven tí n bá ti ṣe nǹkan kan so ó wá pè mí nígbà tó yá ó ní ó ní bọ́lá mo ní yẹn bọ́lá ló máa ń pè mí kò pè mí princess because kò bá mi délé rí àìsàn golden bá mi dé family so orúkọ la máa ń pera wọn láti àti wà tipẹ́ ó bá pè mí ó ní bọ́lá mo ní yes ó ní golden ó ní àwọn pàdé ẹ̀yẹ máa sọ pé òun fẹ́ gbé òun jáde mo ní àkó wá gbé ẹ̀ mo ní èwo ló kọ̀ mí mi ò jáde o i don't go out because my daughter was with me anywhere ẹni tí bá ti fẹ́ travel máa lọ pẹ̀lú ọmọ mi this my daughter she see ó sì kéré wọ́n ní èmi ò lọ olówó ní kò wá jẹ pepper soup mi kàn ní èmi i no dey eat up and down like that wọ́n máa. <laughs> mo tún ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ story story yẹn dẹ̀ máa ń dùn so ó wá ní pé torí òun náà lè wà ń bí ó wá ṣàsọ fún mi ó ló lóun fẹ́ gbé òun jáde wọn lèmi ò lọ wá ó ní àbọ́lá wọn ni wọn wá kìnà wọn wọn ní èmi ò kí èmi ò ń jáde pepper soup tó bá fẹ́ jẹ pepper soup we can actually prepare it now at home ah, you can if anybody want to come and sell it to you they can come here and sell it to you ó ṣàní náà fẹ́ gbé òun jáde má lọ wọ́n ní à mi ò ń fẹ́ jáde pé mi lè jáde mi torí mi ìfẹ́ kí mosquito I used to be afraid of mosquito my body reacts aa ní mí ọmọ mi tí mosquito bá jẹ́ ó máa ní malaria èmi náà the same thing so I used to be I mean, afraid of mosquito and because bí dábàá ti lọ jẹ pepper soup yẹn ó ṣàti ya ó ti yẹ yín ṣá anyway mo ṣà force mi níjọ́ yìí pé kí n lọ wọ́n ní èmi ò lè fọmọ mi nílẹ̀ sílé ọmọ ọ̀dọ̀ mi náà wà ń bẹ ọbọ tí mi ìfẹ́ fọmọ mi lẹ pẹ̀lú ọmọ ọ̀dọ̀ mi torí ah olúwa kò ní dá fún gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ fi àjọmọ mi yẹn efele ò ní jèrè wàsíù ayé yín àṣírí ò ní bò gbogbo ìkà tẹ́ ṣe láyé Ọlọ́run á tú síta gbangba èyí tẹ́ fi pamọ́ sí kọ̀rọ̀ yẹn Ọlọ́run á tanná síbi tẹ́ fi fẹ́ tẹ́ fi sí àwọn ọ̀sára yé èyí tó ti wọ̀n sára yé òní Ọlọ́run ò ní parẹ́ èyí tó kù Ọlọ́run á tó fi wọn ayé so ó ní rísìn tí mo ó ní ìkọ̀kọ̀ tí mo rántí sìn torí ọmọ yẹn náà ọmọ ọ̀dọ̀ mi yẹn náà wọ́n rán ọmọ ọ̀dọ̀ yẹn náà sí mi ni ò tí n bá sọ fún àwọn yẹn pé wọ́n bẹ gbogbo wọn wọ́n wà rẹ̀ pé rọ́ ni so people have been after me for long that I don't know them so now ṣáà to cut the story short a ṣáà lọ sí ibi kìnní yẹn ní ọjọ́ yẹn a lọ sí ibi pẹpẹ soup yẹn mi ì mọ bẹ́ẹ̀ o àṣẹ plan work ni ṣé ti yẹn meanwhile Wasiu also is part of the game so why wá di join? Our day be hotel. débi hòtẹ́ẹ̀lì yẹn bí mo ṣe mọ ṣọlá bí mo tún ṣe mo sọ a wá débi guest house báyìí ni no any one wá ń sọ fún mi bí àwọn tèkó You ṣe sọ fún mi yẹn pé wàá máa póòsì pé ò a sáàárín àwọn wúlígánsì ó máa ń ní excuse kan ṣá to go out mo ní kì í ṣe pé mo mo máa ń jáde táwọn èèyàn bá dẹ̀ rí mi pàtí kì í ṣe pé mi ṣe é rí mo fine mo dẹ̀ láṣọ mo ní nǹkan tí mo lè lọ you understand um, mo dẹ̀ ṣe iṣu díẹ̀ tí mo lè fi you know so mo níbọ̀ tí mo mo máa ó ṣáà mo ṣe wá ń condemn mi pé ibi tá a lọ yẹn màá rí speaker ẹ máa gbọ́ o wípé ibi tí mo sọ pé mi ò ń jáde yẹn bí kò ní ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe kínní fún mi ni pé ẹ nígbà tó wá dé tó wá gbẹ́gbe mo lé mi ò jáde wá ní ẹ ẹ màá rí síkà ń bẹ̀ gbogbo àwọn olówó àwọn Ogun State gbogbo kínní kan ló wà ń bẹ̀ èmi á ní mo ò jáde nìkan kìnìkan pé kì í ṣe ibi táwọn olòṣì lọ náà pé kì í ṣe ibi táwọn olòṣì lọ náà mo ní mi ò sọ pé bóyá ibi tó lòṣì nàbó lówó nígbà tó ṣàfọ́ọ̀sì mi ṣáà lọ ń jọ yìí ìgbà tá máa débẹ̀ ṣá ló wá ní ẹ àwọn gbogbo ibi tán ti ń jẹjà yẹn sì máa rí pé spíkà máa wá ń sìn speaker ń gbà yẹn Ogun state speaker wọ́n pè ń Bánjọ yes Ogun, spe, Ogun state speaker wọ́n pè ń Bánjọ ó dà pé ó ti wọ́n ti girlfriend Wàsíù yẹn wọ́n ti nà án fún wọ́n ti nà girlfriend Wàsíù yẹn fún kó máa fẹ́ ṣùtìyẹ wọ́n ti nà girlfriend Wàsíù yẹn ìyẹn Ṣọlá yẹn ó ti ń fẹ́ speaker Bánjọ ń gbà yẹn wọ́n ti wọ́n jọ wọ́n plan ní ẹni Wàsíù ni o àti gẹ́ẹ̀ yẹn gbogbo wọn ṣá wọ́n ti wọ́n máa ń lò wọ́n fún géèmù ní ṣó ti yẹ yín bẹ́ẹ̀ tí bá sọ pé they are always game player don't doubt me so i we get there mi ò jókòó síbi iná gan mo kàn jókòó síbi kan mo kàn gbé ọmọ mi sáyà this is my daughter iná ọmọ kékeré máa fẹ́ máa bẹ́ káàkiri ọmọ mi kẹ̀dẹ̀ rèé jíǹsì ó máa ń fẹ́ wọ níkà ọmọ mi láìkí níkà gan nígbà tó wà ní kékeré iná mo ṣàgbé ọmọ mi sáyà mo wá ń fi aṣọ bíi napin báyà bíi handkerchief i mean bíi towel kan báyà mi ṣàfi ń gbọn ara ẹ so that mosquito mistakenly will not touch her it will not touch me also you know i was just like that mo kàn ṣáà òun àti boyfriend ẹ tó ń ṣẹ̀ṣẹ̀ cash ìyẹn ọ̀rẹ́ mi yẹn wọ́n jọ ń sọ̀rọ̀ lórí table kan i sit on another table ọ̀bọ̀ the sit by the man i mean table méjì òun jókòó báyìí èmi kàn jókòó sí table kejì mo kọ̀yìn sí wọn because the what they that thing irritate me i you know um, um, I don't cheat. That time I know was okay. So I don't cheat. It's not in my blood. I don't cheat. Even go into one relationship with ń pẹ́ so if I'm in a relationship I don't I don't cheat. So I accept mi bá sí pẹ̀lẹ́ nìyẹn mọ́ tí mo ti Okay? So mo ṣàgbọ́ ọmọ mi sáyà ọmọ ọ̀dọ̀ mi náà tó wà lọ́dọ̀ ìfẹ́lẹ́sì ìṣẹ́wà òun náà dó sí ẹgbẹ́ mi tó jọmọ òun ló yẹ kó gbọ́ ọmọ yẹn dání but ó lè má ṣe dáadáa so mo ṣàgbé ọmọ mi mo ṣàṣà lẹ́ẹ̀kan náà no èmi kọjú sẹ́nu gate mi ò mo kẹ̀yìn sí àwọn èèyàn yẹn èmi kọjú sẹ́nu gate i was looking ti yé bẹ́ẹ̀ because ọkàn mi ò balẹ̀ mẹ́ẹ̀ mi wà òkè lẹ́ẹ̀kan náà mo kàn rí Bánjọ tó wọlé ni pẹ̀lú àwọn kúrò ẹ̀ ìyẹn speaker Ogun State ń gbà yẹn speaker bí Ọbaṣá ṣe jẹ́ Lagos speaker yẹn òun ló jẹ́ speaker ń gbà yẹn Bánjọ ọmọ Ìjẹ̀bú-Òde òun ni speaker Ogun State kan tó di pé wọ́n wá impeach àbí wọ́n lè lọ léṣà so bó ṣe wọlé ó wọlé pẹ̀lú ó wọlé ṣá kò pẹ́ tó wọlé o. Wole èmi ṣàwọn òwọ̀n nínú ibi yẹn mo dúró ibi tí mo dúró sí yẹn dàkú wọn rojú mi kò dẹ̀ sẹ́ni tí mo mọ̀ rí mi mọ Ogun State mi mọ speaker yẹn náà ti tí mo rí ní first day yẹn o kì í ṣe pé bóyá mo mọ̀ rí o I don't know him but ṣe mọ àti ẹni tó ń gbé ní Ogun State wàá ṣàgbọ́ pé speaker Banjo àwọn tó dẹ̀ mọ̀ yẹn àwọn people tó wà bẹ́ẹ̀ wọ́n mọ̀ so kò pẹ́ kò jìnnà bí Ṣọlá náà ṣe dé nìyẹn ìyẹn ṣọlá tó jẹ́ girlfriend wàsíù tí wàsíù pè fún mi ní sísítà òun ṣó ti yé gbogbo àwọn tí hmm, bí yẹn ṣe wọlé tààrà báyìí bó ṣe ń bọ̀ báyìí èmi ti dáhùn yẹn mo ní ah, àbúrò mo ní sísítà wàsíù lélẹ́yìí o mo kàn sọ fún ọ̀rẹ́ mi yẹn àti ṣẹwà ọmọdọ̀ mi pé ṣé o ti rí ń mo ní mi wá sí ibà pé àbúrò wá sí òlélẹ́ mi bí báyìí àbúrò ẹ̀ ni mo ṣe ń pè mí àṣẹ girlfriend ẹ̀ ni torí tí wọ́n bá ti bá wọn sùn tán wọ́n máa máa tò wọ́n fún àwọn girls I mean wọ́n máa tò wọ́n fún àwọn boys àwọn boys ńláńlá àwọn yẹn ló máa tó bá ti lọ date wọn ló máa gba information wọn wá fún wọn tó bá ti lóò ní lè fún wọn ní information wọn tó ní lè ṣiṣẹ́ fún wọn láti máa gba information yẹn wọn ò ní fún ẹni anybody tó bá ti rí pé wọn lò lóyà ṣé ti ṣe bó ṣe wọlé wa mo sọ fún kẹyìn mo sọ fún ọmọdọ mi mo ní à mo ní ṣe orí pé ṣọlá ló wá mo sọ pé mi ìwà bíbá yìí o ẹ mọ nǹkan tí ṣọlá ṣe ó dẹ̀ ń bọ̀ straight lọ́dọ̀ mi ìyẹn ṣọlá tó lòun àbúrò wá sí mi ó dẹ̀ ń bọ̀ straight lọ́dọ̀ mi ó wá kí mi but èmi wá present bíi pé mi ò mọ̀ rí ó wá kí mi mo ní ẹ kalẹ́ ó níṣẹ́ mi mọ̀ òun ni mo ní mi mọ̀ yín o mo ti mọ̀ mo mọ̀ mi lè búrọ́ mo ní mi mọ̀ yín ó lóun ni àbúrò aláàjì ó yẹ dárúkọ pé òun ni àbúrò aláàjì kan tó jẹ́ kinní kan fèmí ah. ṣó ti yẹ yín mẹ́yìn <laughs> mo ní òkè àbá ò ní iṣẹ́ àlàáfíà ibi tó ti gba nọ́mbà mi nìyẹn wọ́n gba nọ́mbà mo ní kó fún ọmọdọ̀ mi ọ̀nà ọmọdọ̀ mi fún nọ́mbà ó fún un ṣé mo pé mo ṣe ń fọkàn sí pàbúrò Wàsíù ni but she came with a mission ó wá lòun wá rí spíkà Bánjọ lòun wá rí bó ṣe kí mi tán ìgbà tó fẹ́ wá rí spíkà Bánjọ ó ṣe lọ bá straight níbi tó dúró sí àbí ibi tó jókòó sí níbẹ̀ yìí ó wọlé sínú gate èmi kẹ̀dẹ̀ rémi ìjókòó síbi iná ó wá bá mi straight níbi tí mo jókòó sí kẹ́ ẹ lè mọ̀ pé it's a plan work ṣé ti yé because at that moment yẹn wọ́n máa ń fẹ́ break yìí tí wọ́n bá wà lórí iṣẹ́ ẹ̀ tán dẹ̀ fẹ́ máa dààmú ayé ẹ̀ tán fẹ́ kó rọ́wọ́ mú anybody náà ẹ máa gbọ́ o people do break people relationship also wọ́n máa wá ìjẹ́ fún ọmọ ìjẹ̀bú wọ́n máa bà ti ọmọ other places jẹ́ wọ́n máa ń wá ìjẹ́ fún àwọn ará ìjẹ̀bú wọ́n dẹ̀ máa bà tara ẹnu mí jẹ́ tán bá tún wọ́n tún ní òòṣà kan wà ní ìjẹ̀bú wọ́n máa ń sọ fún wọn pé gbogbo ibi tó bá ti lọ lọ kówó bẹ̀ wá ni kó kó wá sílé ni wọ́n ṣe máa ń ṣe ojúde ọba tán máa ń ṣe wọ́n máa ní tó bá jẹ́ jíjì ni jí owó wọn tó bá jẹ́ gbígbà ni gbà by fire by force wọn ló wà nínú àṣà wọn. so anyway let me continue this gist oṣooṣù wa bá mi mi feel okay mo wá sọ fún ọmọ ọ̀dọ̀ mi yẹn àtọ̀rẹ́ mi yẹn mo ní tí mi ò fẹ́ lélẹ̀ ọ̀rẹ́ mi yẹn kàn ní ó kàn ṣe bíi pé kò mọ nǹkan bọ̀ tí wọ́n ti mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ so a kúrò ń bẹ́ẹ̀ kò pẹ́ mọ́lẹ̀ mi ń lọlé o bí mo ṣe ti rí báyìí mo ní i'm going home i'm going home because I want to buy any joints tó máa lọ síbi pẹpẹ súùpù wọ́n lè sọ pé wọ́n á dúró de ọkùnrin Do you understand they want to blackmail blackmailer ni wọ́n blackmail blackmailer I want all this thing i'm telling you now this story now is just to blackmail me Oh, do you get it just to do what to blackmail me and you is part of it. because he has promised heaven and earth. So if he's not going to fulfill it, he will send things that don't matter pé He has to fight you and he has to have e- evidence to fight you. They'll be looking for little uh, way, I mean opportunity to fight you. Wọ́n ní That's why any good thing you do to them, they will not, not remember. They will only talk about the small mistake to bá kò ṣe pórí mi pẹ̀lú ọkùnrin o mo kàn dó síbẹ̀ yẹn but it's a set up including Golden bí mo ṣe mọ ṣọlá yẹn nìyẹn ṣọlá yẹn tú wá sí mo fi mọ ìtú tòun náà pa nìyẹn during that time yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe yàmàyàmà sí mi no yàmàyàmà àzìn kì í ṣe pé ó bú mi o ó máa wá lé mi ó máa pè mí ní bíi ìyá bíi obi ẹ̀mí ṣó ẹ̀mí ń sì mo rò bóyá bíi àbúrò Wàsíù gbígbẹ ẹni tí mò ń fẹ́ o ìyá àbúrò ẹ̀ ní o girlfriend ẹ̀ mà ni ọmọbìnrin yẹn tá a bá lọ jẹun máa ní á ní ebi ń pa ń ebi òun yé pa máa ní a máa lọ jẹun ní búkà a máa lọ jẹun káàkiri east máa lọ káàkiri láti máa lọ jẹun mi kì í fẹ́ oúnjẹ because àfi tó ọmọ ọ̀dọ̀ mi tó bá sí oúnjẹ náà lábàtẹ̀ fẹ́ jẹ oúnjẹ ọmọ mi nìkan la máa sè àti oúnjẹ tiẹ̀ èmi máa ń láì láti lọ jẹun ní mo ṣáà máa ń jẹun mi ì fẹ́ kán fóúnjẹ oògùn sóúnjẹ fún mi ṣé ti yé tí n bá ti wà nínú tí n bá ti ṣé ti yé yín ṣáà tí n bá ti wà nàìjíríà mi ì ń jẹun púpọ̀ so mo tó bá ti dé nígbà tí ọmọ ọ̀dọ̀ mi ti wá travel a ní ká lọ jẹun a máa lọ jẹun ní restaurant ebi òye pa tó bá ti lè dọ́dọ̀ mi bá ìṣọ́lá yẹn wá wẹ́bẹ̀ mo ṣe ní access láti máa wálé mi nìyẹn girlfriend Wàsíù Àyìndé ṣọlá ó pe rẹ̀ ní tí Wàsíù Wàsíù náà pè fún mi ní àbúrò òun òun ló sọ ọ̀rọ̀ efele fún mi ó wá sọ fún mi létà ńgbà tó wá close mọ́ mi pé efele náà bóun àti ẹ ṣe close efele náà wá sọ pé ó ti fẹ́ rí so gbogbo wọn pátápátá náà máa ń jọ ń bá obìnrin kan sùn wá wá wọn wá nà ọfẹ nìkan at the end tó bá ti sample obìnrin yẹn tán wọ́n wá sọ di instrument wọn tó bá ti sọ di instrument wọ́n lè ná lọ sókè tó bá ti ná lọ sókè báyìí wọ́n á ní máa gbé information wá God forbid ṣé àwọn tí mi God forbid ẹ ti understand bẹ́ẹ̀ yẹn mm-hmm. so gẹ́ ẹ̀ṣọ́ láyẹ̀ ìgbà tó wá close mọ́ mi ẹ̀ ló wá ń sọ̀rọ̀ efele fún mi ìgbà tó wá yá náà <laughs> hey God Wàsíù Àyìndé bóyá gẹ̀yẹn ló tún padà lọ sọ o ó wá ní à in fact those people they are blackmailers honestly Wàsíù Àyìndé ló jẹ́ kí n mọ efele o ó wá di ní ọjọ́ kan ẹni tó introduce efele sí mi ó wá ní efele tó bá ti wá ó máa wá sọ́dọ̀ àwọn ni wọ́n lọ sọ́dọ̀ ìyàwó aláàjì wọ́n ṣe máa ń sọ ni o god forbid ọlọ́run ní ṣe mí níyàwó wá sí o a ní pé òun fẹ́ lo mọ́tò a wá gbé mọ́tò nínú ilé mi ó ti yé mẹ́yìn ó di ní àárọ̀ ọjọ́ yẹn bí ọjọ́ sunday mi ò jáde so bọ̀bọ́ yẹn ẹ efele àti àbúrò ẹ̀ tán ni kò máa gbé mi jáde ó wá ọmọ ọ̀dọ̀ mi wà nínú ilé ẹnìkan náà wá ti máa help láti Ìbàdàn olè ọmọ olè kan báyìí torí ẹ̀bí kẹ́fù ìbátan ọmọ olè àwọn ọmọ olè ṣe é ṣèǹjì púpọ̀ tó bá ti rí tó bá ti rí ọmọ olè tó lo fẹ́ ṣèǹjì ẹ̀ tí ò bá wá if you care is not taking ó yìí máa padà sínú ìwà olè yẹn tó máa tún ṣe fún ẹ. àwọn àlejò oríṣiríṣi ṣàwà they will come they will come and be drinking and be eating in the house they will order things i will pay i was in the room i was i don't normally stay with them okay my that my house girl used to stay in the sitting room with them i'll be in the bedroom but èmi rò pé wọ́n fi wọ́n mat mi láti máa ṣọ́ mi kọ́ ohun nǹkan tán lè ṣe fún mi ẹ tó understand bẹ́ẹ̀ so ìkan nínú ọmọ tí gàjí tí wàsíù tún sọ pé kí n máa rán níṣẹ́ ìyẹn náà kàn tún pè mí ni pé òun ti wà lẹ́nu gate bó ṣe pè mí báyìí tí fóònù mi ríǹgì níbi tí wọ́n ti ń ṣàjẹ́ ìkan nínú fóònù mi ni o ni ọmọdọ̀ mi wá sọ fún mi pé gàjí ló ń pè gbéfẹ́lẹ́ ṣe dá mi lónìí yẹn pé alájà alájà alájà ló máa ń pè mí alájà alájà mo ní náà ó ní ẹ má jẹ ẹ má gbé ẹ má gbé o mo ní kí ló dé. olùlè sọ pé àṣẹ plan work ni o ó ti mọ gbogbo nǹkan tó ní gbogbo wọn fẹ́ ṣe o tí wàásù ti ní gbogbo kí gbogbo wọn wá ṣe fún mi o lólè lè sọ pé òun wà níbí o àbí bóyá olóhùn tiẹ̀ àbí mo ti gbé ló bá ń sọ fún mi pé kí n sọ pé mi ì sínlé ó ní kí n sọ pé mi ì sínlé mo ní kí ló dé ah ó lálàájì ò gbúdọ̀ mọ̀ pé òun wá bíbá yìí mo ní ṣèbá làájì ló jẹ́ kí n yín mo mọ̀ yín rí ni mi mọ̀ yín rí náà ó ní à alájì máa bínú alájì ò kí n fẹ́ kéèyàn wá sọ́dọ̀ ìyàwó òun o mo ní alájì òun fẹ́ kéèyàn wá sọ́dọ̀ ìyàwó òun ló ń ràn ṣe bí òun ló jẹ́ kí n mọ̀ yín òun ló sọ pé kẹ́ máa gbé mi jáde òun ló sọ pé àbí mi ò mọ̀ yín náà àṣẹ game ni they are planning and Wasiwa have she is the one that sent all of them to play that those àwọn roles yẹn àti gẹ́ẹ̀tì ibi tó pè láàbúrò ẹ̀ mo wá ní òkè kí ni kí n wá ṣe ó ní mi ì sí nílé pé kó padà wá mo wà church ah mi ì dẹ̀ mọ́rọ́ pa ẹ mọ kéèyàn má mọ́rọ́ pa mo wá ń sọ bíi pé wọ́n sọ fún mi ní òkè àti mọ̀ pé ẹnìkan sọ mo ní òkè mi ì sí nílé o mi wa ẹni tẹ́mi sọ pé mi ì sí nílé mọ́tò táwọn fi ń mi eh moto kan báyìí tí ọmọ bọ̀bọ̀ yẹn wà ó wà níta ó wà ní outside the gate torí gate ilé yẹn méjì ni you meet one gate and the second one gate yẹn wà níta ó fẹ́ set me up wọ́n ti set me up already emi omo mọ̀ kì í ṣe bọ́ àwọn tó wà mi ń gbà ọmọ ọ̀dọ̀ mi my baby ṣé ṣọlá náà wà ń bẹ yóò dà pé ṣọlá gan wà ń bẹ ṣọlá náà wà ń bẹ lọ́dọ̀ mi my son was there efele àti àbúrò ẹwà ìdì tó ń gbé mi ọmọ kan tó bọ́ ìkan báyìí tó máa ń wá láti ìbàdàn tí mo ti máa ń help láti dubai tí ó sọ pé tí wọ́n deport mo wá sọ pé kó wá kó bàtà nínú ilé mi bọ́ ìkan bá ó lè ó lè gbogbo wọn ẹrù tán kó bá ń lè mí wọ́n sanwó <laughs> tí mo ní mo fẹ́ help wọn I was inside the room I mean nígbà tí mo wá ló wá ní kí n sọ pé mi ì sí nílé kò sọ nǹkan kan bèmí náà wá sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé irọ́ ò dùn mi ló bá lọ gàjí wá lọ ìyẹn gàjí síákà nígbà tó lọ ó wá tó bíi some hours àbí ó tó bíi one hour ṣá ló wá ní ló bá pè mí padà má pè mí ló wá ní alájà ló wá bẹ̀rẹ̀ sí í yà bù mí bọ́n ṣe ní kó ṣe àwọn yẹn bó ṣe wá ṣe tán làwọn yẹn wá lọ mo wá sọ fún Efele pé kí ló dé tó sọ pé òun ò fẹ́ kó rí òun bìbà mo ní kí ló dé ó làlájì bó ti wá rojọ́ nìyẹn o pé à pàlájì wèrè làlájì yẹn o pé òun ló gbé òun lọ sọ́dọ̀ amosu ẹ máa gbọ́ o òun ló gbé òun lọ sọ́dọ̀ amosu o nígbà tí àwọn ń jà ń gbà yẹn tamosu fi declare òun wanted òun ọjọ́ tó dẹ̀ tọ̀hún lọ ó sọ pé òun máa padà wá lọ́jọ́ yẹn gangan gbà tó mú tóun máa débẹ̀ ṣe ló gbé òun síbẹ̀ ó tó bíi mọ́ǹtì kó tó wá gbà òun lẹ̀ o pé òun ló gbé òun lọ òun ló tó wá gbà òun o pé tóun bá ṣe wèrè ń sìn ó lè gbé òun padà sí ọ̀dọ̀ amósù o kọ́ gbé òun padà sẹ́wọ̀n àmọ́ ní òkè ẹnu ẹ̀ sì ṣe mí pé wọ́n ní ó lè gbé òun padà sẹ́wọ̀n yẹn lèmi wò pé kọ́ má gbé padà sí ẹ̀wọ̀n àṣẹ gbogbo wọn ń play game ni ṣé ti ṣe game ni wọ́n ń play bí ìkejì yẹn ṣe wá ìyẹn dẹ̀ ló máa ń dó ti aláàjì nílé tó ń pè ní Isiaka Gaji yẹn bí yẹn ṣe wá bí yẹn ṣe pè mí padà ní pé you know what pé ṣé òun yẹn tí n bá sọ pé kò sówó àbí n bá sọ pé kò sóúnjẹ ṣé òun máa by force mi tó bá tẹ̀ jẹ́ pé bóyá oúnjẹ àbí nǹkan kan ah, wọ́n ní ṣé mo ti complain oúnjẹ fún rí mo ṣàbà sọ̀rọ̀ pé ah ó ṣàbà mi sọ̀rọ̀ jáde jáde mi láìkẹ́ ó ṣe lọ sọ fàlàjì nìyẹn ṣé mo pẹ́ ní tí ò mọ̀rọ̀ pa mí ti ní mọ̀ pé òkè ẹni yẹn páàkì mọ́tò outside the gate and somebody is outside the gate ó dẹ̀ ti ní mọ́tò gàjí ń bẹ̀ already àmì mọ́tò fefele ń bẹ̀ already àmì mọ́tò wáìdì níbẹ̀ already wọ́n ní òkè kò sí problem bóyá ṣe sọ yẹn nígbà tá alájí máa dé níwàá kálájí tó lọ sí èkó ní ọjọ́ yẹn ó lóun ní show kan ní èkó ní àwọn ibì kan in fact show yẹn gan-an wọ́n fún mi ní aṣọ tí aṣọ pàtí yẹn ó ní kí n má lọ ṣótiyé tó gbà tó máa yá gbà tó máa dé ó ní tó bá dẹ̀ ti dé tó sọ pé kí n má lọ pé tó bá ti dé láti kò yẹn ó máa pè mí bó ṣe dé báyìí mi ì rí kọ̀ọ̀lẹ̀ wọ́n dẹ̀ sọ pé ó ti dé mo wá tẹ̀sẹ̀ mo ṣe tẹ̀sẹ̀ ó kàn sọ fún mi ní ó kàn sẹ́ni mẹ́sẹ̀ padà ni ó kàn ní aṣẹ́wó ìyàwó efele ó kàn sẹ́ndì ẹ̀ padà sí mi ni ah no kó tó di pé kó tó di pé ó lọ sékòó níjọ́ yẹn náà ó ṣe nǹkan kan ó ṣe nǹkan kan gẹ́ẹ̀ kan báyìí mo bá lady kan báyìí lọ́dọ̀ ẹ̀ lady yẹn ó máa ń bì fún mi so chorus first time ti máa rí chorus lọ́dọ̀ ẹ̀ nìyẹn so gbà tí mo ti rí tó lòun ń bọ̀ tóun bá ti dé yẹn pò máa test mi tán dẹ̀ wá sọ pé ti dé pé kò wá test kò dẹ̀ pè yẹn mo wá test ẹ̀ mo wá gbà tí o kò reply mo wá tẹ̀síwájú pé ah ṣé tòtórí mo wá sọ bí ẹ̀mọ́ obìnrin mo kàn ṣeré kì í ṣeré ẹ̀mọ́ pé obìnrin míì wọ́n máa ní ṣẹ̀mọ́ tó báyìí láìkè èèyàn tẹ bá láìka ara yẹn máa ju obìnrin ọkùnrin máa complain bí mo ṣe ń sọ̀rọ̀ yìí sìn ẹni tí bá ń fẹ́ tí ò bá láìkè nǹkan tí mo ń sọ yìí ó lè máa feel jealous ó lè máa rò pé bóyá mo ṣì láìkè àbí nǹkan kan tí mi but ah, God forbid ẹni tí bá láìkè mi ò kí mi ò kí ń bàjà bí mo ṣe ń ṣe yìí ẹni tí bá ẹni tí bá ti bá jà tí mo ṣe báyìí mi láìkẹ́ mi ìdẹ́lẹ̀ tí bá bá ọ̀rẹ́ mi kan jà tí bá ti lè tẹ́ sójú ẹ̀ torí ẹ̀ mi ò ní tètè báyàn jà o ṣùgbọ́n tí bá bá ẹ jà tí bá ti lè wá bá ẹ jà mi lè bá ẹ ṣeré mọ́ mi lè bá ẹ ṣeré mọ́ mi lè má bá ẹ jà kì í ṣe pé mo máa máa bá ẹ ṣọ̀tẹ̀ àbí máa máa gbógun tiẹ̀ i don't so that person ó wá ngbà tí mo wá rí mo wá tún text message pé ah àbí torí chorus tí mo rí ń bẹ̀ yẹn ló ṣe ń fi sọmọ mo kàn sọ̀rọ̀ pé chorus mo kàn sọ kíní kan ṣá ó kàn flare up ni bó ṣe wá bó ṣe bó ṣe wá send message sí mi because ó fẹ́ kí n feel gbogbo game tó fẹ́ play yẹn ó ti jẹ́ kí n rí gẹ́ẹ̀ kan but òun fúnra rẹ̀ sọ fún mi ó ní no ó ní she just cooking for me o wàsíù nígbà tó rí mo rí gẹ̀ẹ́ yẹn báyìí mo kàn ó ó ní no she just cooking for me ó ní there is nothing between me and her o but later irọ́ ló pa in fact ìyẹn ṣe bí ìyàwó ilé wọ́n máa ń pè yẹn ní ọlọ́kọ méjì ń gbà yẹn bẹ́ẹ̀ ni ó lọ́kọ ńlẹ̀ o ó lóun ò fẹ́ gbọ̀ngbà tí mo ti wá lóun ò fẹ́ tí mo dẹ̀ wá ń pè nígbà tó dé tí ò dẹ̀ ó pè mí mo dẹ̀ tún pè géèmù yẹn ó sẹ̀tì ẹnìkan òun ti ó ti sẹ́ẹ̀tì obìnrin ó ti rí pé mo bá òun pẹ̀lú obìnrin kan òun náà máa ń obìnrin kan ọkùnrin kan bí ọmọ ṣẹ́ ẹ̀ṣẹ́ tí wọ́n ní sàmbẹ́yẹn bó ṣe sọ̀rọ̀ yẹn tó ṣe send message mi pé aṣẹ́wó ìyàwó efele ṣe mọ̀ pé ṣọlá yẹn ó ti wá ń wá sọ́dọ̀ mi ń sìn ìyẹn ṣọlá tí mo ní girlfriend ẹ̀ tó pè lábúrò yẹn fún mi náà ìyẹn náà ti máa ń wá sọ́dọ̀ mi but láàárọ̀ ọjọ́ yẹn yẹn ò sí bí ilé ọ̀dọ̀ mi láàárọ̀ ọjọ́ yẹn so ìyẹn náà máa ń bá efele ń bẹ̀ wọ́n àti efele máa jọjọ́ ń wá sílé mi àti wàídì wọn ò wá lẹ́yọ̀kan wọ́n máa wá púpọ̀ ni wọ́n lè wá bíi mẹ́ta bíi mẹ́rin ṣe ti yẹn yín they will eat because they wọ́n máa wọ́n máa ti rẹ́sẹ̀ girigiri ńlá jọ̀fẹ́ ni wọ́n fẹ́ lọ jẹun wọn mú tí wàá dé tábàdé sọ oúnjẹ tí ò sọ oúnjẹ tí wọ́n wọ́n dà oúnjẹ wọn wọn á mú drinks wọn láìkí àbí kí wọ́n kó nǹkan nínú fridge ṣá you know. so he's now looking for bó ṣe send message ránṣẹ́ sí mi nìyẹn bóyá aṣọlá yẹn ló lọ sọ̀rọ̀ bóyá gẹ̀ẹ́tì bí yẹn ni o ó ti fail ṣé mo kọ́ tó kọ́ fẹ́ ṣe lákọ̀ọ́kọ́ ó rán Bánjọ wá síbẹ̀ yẹn ó rò bóyá màá lọ bá Bánjọ màá sọ pé ẹ kalẹ́ sà Mr Bánjọ èmi ní kiri kan láti Dubai ẹ ti understand mo kàn jókòó ẹni yẹn kàn wọlé mo kàn wéèvẹ mo kàn wéèvẹ mi lọ kí wọn gbà mi mọ̀ wọ́n rí gbà mi dẹ̀ ń ṣe olóṣó àwọn olóṣó ló máa lọ ń patronize ara wọn tó máa rìn lọ wájú ọkùnrin tó máa ṣe bákan how don dey do <laughs> ṣe ti understand ìyẹn ló ṣe kọ́kọ́ rán Ṣọlá láti jẹ́ pé Bánjọ kọ́kọ́ wọlé ó ti yẹ yín ó lọ jókòó síbi náà wọ́n wá dúró díẹ̀ Ṣọlá náà wá wọlé so ọ̀rọ̀ bóyá wọ́n ṣe sẹ́ pé Bánjọ nìyẹn speaker Ogun State màá rí màá máa bẹ́ màá máa bẹ́ màá máa bẹ́ ó dà pé ń sìn màá máa bẹ́ tí bá lọ patí má jẹ́ ń sọ ọkọ tí mo máa ṣe àbí tí bá lọ sí occasion pẹ̀lú àwọn èèyàn i will ask my husband tó bá fẹ́ kí n ṣe ni máa ṣe ṣe ti understand wọ́n set mi wọ́n fẹ́ set mi up níbẹ̀ yẹn mo kọ̀ tí mo bá jókòó pẹ̀lú tí ẹ bá sọ pé have your seat can i know you better kìnìkan kìnìkan ẹnìkan á ti ya fọ́tò yẹn èmi ò ní mọ̀ ìṣe géèmù o wọ́n á ti ya fọ́tò yẹn wọ́n á ti send ẹ̀ sí wàásù lẹ́sẹ̀kẹsẹ̀ á ti ní lọ́wọ́ they are game player bad grade <laughs> wọ́n wàásù tó ti play tó ti lọ kàsínò bí ẹni torí ẹ̀ máa yí onítẹ́tẹ́ ni wọ́n tó bá gbọ́ pé game bá game player tí bá sọ fún àwọn èèyàn pé game wọ́n máa ń play game àwọn èèyàn kan ò mọ̀ wá ní kí ló ń jẹ́ game wọ́n ń play game ni. ó ti yé so. tí Bánjọ ò wọlé òun ló introduce ìgbà tó fẹ́ introduce efele yẹn sí mi ó ní ọmọ kan ó ní the boy is dangerous o Wàsíù ó ní the boy is dangerous o ó ní be careful about him. a ti sọ fún efele náà tó máa hard bó ṣe máa hard o ó sọ fún mi ó ní the boy is dangerous be careful about him mo ní dangerous báwo mo tún wò pé dangerous ọ̀dẹ̀ ni mí ṣá hmm, àṣé ó ń dangerous gan ẹni tí mo dúró síwájú ẹ̀ gan is a dangerous animal mm, dangerous mama. bí mo ṣe wá send message nígbà tí géèmù ti wá bó ṣe sọ nìyẹn ẹ á mọ nǹkan tí mo wá ṣe fún tán fi wá mú ọmọ mi wọnú géèmù yẹn wàsíù ni bó ṣe wá mú finally tí Wàsíù náà wá draw ọmọ mi to the group of that bad boys of Ijebuland mo wá sọ mo ní bó ṣe pè mí ní aṣẹ́wó yẹn mo ní ẹni tí ń bá tí efele bá sọ̀rọ̀ ẹni tí tó bá tiẹ̀ kẹnu sí mi rí mo ní kí n má jèrè ọmọ tó bá lòun fẹ́ fẹ́ mi rí àbó sọ pé tó sọ pé aṣẹ́wó ìyàwó efele mo ní ṣùgbọ́n ẹni tó bá pa irọ́ ọmọ mi mo lẹ́ni náà bó ti wò kó bímọ tó mo ní kò ní jèrè ọmọ kankan ṣé ẹ mọ̀ pé wọ́n máa ń sọ pé lórí Facebook ẹ má ṣe pé àjálẹ̀ connection wọn kì í fẹ́ ìpè àwọn ló pọ̀ jù lórí social media Wàsíù wọn operate gidi lórí social media ní second place wọn báyìí ibẹ̀ náà ti ń mú mágànsì àwọn èèyàn tó máa pa fún ètùtù owó tó máa pa fún wọn fi ṣe sàrà ayé tó máa pa fún ẹbọ orí Facebook náà ti mú wọn sí kò sẹ́ni tó fẹ́ bí wọn bó ṣe send message yẹn tí mo ṣe fi ègbè ránṣẹ́ fún padà nìyẹn pé tí efele bá sọ nǹkan kan fún mi o àbí tó bá tiẹ̀ kẹnu sí mi àbó tiẹ̀ sọ nǹkan kan o àbá tiẹ̀ jọ ó tiẹ̀ kú èmi you know mo ní kó má kí n má jèrè ọmọ láyé mi mo ní ṣùgbọ́n tí mi ò bá tí ò bá kẹnu sí mi tí ò dẹ̀ sọ nǹkan kan fún mi o yàtọ̀ sí pé géèmù tẹ́ ẹ bẹ̀ mi ti ẹ̀ mọ̀ pé ńgbà yẹn gan mi ti mọ̀ pé géèmù ni ó ń play mi ti mọ̀ pé Wàsíù ni later ni wọ́n wá sọ fún mi pé bó ṣe ṣe fún Wendy nìyẹn bó ṣe máa ṣe fún gbogbo àwọn obìnrin tó bá rí pé ó rí ẹ pé ah òun dẹ̀ ti promise gan o ó ti wá rò pé òun ò ní tóun bá fẹ́ ṣèkà fún ọmọdé náà àbí tóun bá fẹ́ máa jà lólè kò ní lè close mọ́ mi kó máa ṣèkà fún mi he has to yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ and he has to tell you ó gbúdọ̀ rope ẹ kán ba lè sọ pé kí ló fa ìjà ó ti yé he has to have ó gbúdọ̀ ní nǹkan kan tó máa fi mú ẹ Wasiu Ayinde some men when they date somebody they set the lady up some women also they set their husband up dẹ́sẹ̀ máa rí pẹ̀lú mi máa ní ọkọ òun kọ́ ó bá ọmọ ọ̀dọ̀ òun sùn wọn lè lómi máa ń sẹ̀ǹdẹ̀ ọmọ ọ̀dọ̀ ẹ̀ sí ọkọ ẹ̀ ẹlòmíì dẹ̀ máa ń sẹ̀ǹdẹ̀ ọmọọṣẹ́ ẹ̀ sí ìyàwó ẹ̀ náà so mo wá ṣẹ́ ìpè fún un tó fi mú ọmọ mi mo ní ẹni ẹ ò ní jèrè tó rómọ̀ pé òun parọ́ ọmọ mi ni ó wá wò pé ó dà pé gẹ́ẹ̀ yóò mọ àwọn tóun bá ta yò kò mọ̀ pé gẹ́ẹ̀ yóò mọ àwọn tóun bá ta torí ẹ̀ tí n bá sọ fún èèyàn pé tó máa ń bá mi ta yò tó ń ta wọ́n ń play game pẹ̀lú mi màmá wò wá ti máa yé mi pé àwọn dẹ̀ ń play game ni o wọ́n dẹ̀ play a ti yé mi nísìnyí gbà tí gbogbo àwọn èèyàn lánàá gbà tí mo wà lórí live chat owó tán fi hàn sísì mi tí màá lè fi sanwó lé wèrè kan tẹ bá rí wèrè yẹn bí alátìká báyìí ni ó ṣe kí ni ó yọ owó yẹn kúrò lórí àkáǹtì mi do you get it ó yọ owó yẹn wọ́n sọ fún wọn pé wọ́n ti fún mi lówó o do you get me wọ́n sọ pé wọ́n ti fún mi ní owó o wọ́n kọ sórí àkáǹtì ẹ̀ pé wọ́n ti fún mi lówó láì torí pé tí wọ́n bá kọ síbẹ̀ owó kan tó ń yọ nínú àkáǹtì mi wọ́n ní two hundred and eighty something bíi ninety dollar kan tán ní owó kan tán ti fún mi tẹ́lẹ̀ wọ́n wá ń yọ wọ́n dìde ti gbèsè lórí ẹ̀ so tí wọ́n bá fún mi lówó báwo ni wọ́n ṣe máa yọ owó tán ni mo máa máa san tí mò ń san padà every month ẹ get but balance ẹ̀ wọn ò tún fún mi they never give me the balance. they never do what they never give me the balance and one wèrè lánàá wá pè mí sórí nọ́mbà nọ́mbà tó tún fún mi gan mo tún pè wọ́n number yẹn ò pé nọ́mbà tó fún mi kò pé nọ́mbà tó fún mi lánàá kò pé mo fẹ́ pè padà number yẹn ò lọ to you get it Wàsíù ló set mi èmi ò sí ìmọ̀ ń gbà yẹn ngbà tí gbogbo nǹkan wá kàsàlà wá burst àwọn èèyàn máa ní ó fẹ́ bá yé ẹ̀jẹ̀ ni míì bá yé ẹ̀jẹ̀ o míì tí sọ story Wàsíù tán Wàsíù na terrible na terrible guy he has destroyed a lot of ladies life kò ń ṣe ladies nìkan àtọkùnrin àtobìnrin àti politician but kò sí ní tó kàn mí pẹ̀lú politician àwọn innocent person ó ti da orí wọn rú ẹlòmíì ti yàwó ẹlòmíì ní ní túmọ̀ nínú brain ẹ̀ with the bad game tó play pẹ̀lú ayé wọn ẹlòmíì nígbà tí wàá ti bá fẹ́ tán ọkùnrin wa máa rọ́ọ̀ṣì ẹ̀ bíi pé wọ́n ń lọ́ọ̀fẹ́ gan bíi pé ó fún àìjù bẹ́ẹ̀ lọ wàsíù ló dẹ gbogbo wọn sí pátá tó o bá rúbà kẹ́fù wọ́n á tó ẹ̀ prom land wọ́n á máa rò pé ṣe ló fáìn òun ló bẹ gbogbo wọn pátá. ọ̀rẹ́ ẹ̀ kan níjọ́ kan báyìí nígbà tó ń dààmú mi tán ní kí n lọ bẹ ọ̀rẹ́ ẹ̀ kí n lọ bẹ fìjàbí kó bá mi bá sọ̀rọ̀ nígbà fìjàbí bá gba hòtẹ́ẹ̀lì wèrè kan báyìí yẹn mo mánéjì sùn ló wá ní ẹ àbáwọn ṣe wà yìí pé àwọn máa bóun àti wàsíù máa ń pin obìnrin dò ọ̀rọ̀ tó sọ oúnjẹ yẹn wà disgusting létí mi láti ọjọ́ yẹn báyìí náà mo kàn máa wo máa yẹn mo kàn ń wò wọ́n bí olórí burúkú ẹ má bínú àwọn àgbàlagbà mi ò kí ń bú ẹni tí bá fẹ́ ọ̀rẹ́ o mi ì dẹ̀lé nísìnyí mi ì tiẹ̀ lè ọkọ tí n bá fẹ́ èmi àti wàsíù wa we are not together tó bá jẹ́ yẹn tó bá jẹ́ pé àwa together mi ì lè bù tí ẹ bá dẹ̀ play game pẹ̀lú mi náà ní stage tí mo dé yìí anyway ṣá bad game bad game ní kí wọn máa ń play so bí mo ṣe mọ bèbí yẹn nìyẹn ṣe mo pé mo sọ ń sìn ọ̀rọ̀ ìfẹ́lẹ́ ni mo sọ débi bí mo ṣe wá sọ story eléyìí because I, will, I want you to understand my story how did I know this lady and Efele himself and k himself So that's why my story used to be long. It's not short one. So I will explain to you how I got to know this person. I will tell you this, I mean, differences. I will tell you people's, I mean, situation that surrounded it. Do you understand? Uh-huh. So now, ẹ mọ̀ nǹkan tó ń ṣe fún mi sìn. Nítorí pé mo gbé Alhaji Aliko Dangote sókè. So wọ́n lè sọ pé ṣe mo sọ pé mo ti lọ́kọ. Ṣé ti orúkọ mi ti change ni? but it doesn't concern them ṣé ti yé bẹ́ẹ̀ yẹn kò yẹ kó ń ṣe gbogbo òṣì yẹn fún mi so people playing game because there's some wọ́n fẹ́ kí n wọ́n ti fẹ́ àwọn èèyàn ti fẹ́ kí n gbé Aliko Dangote sílẹ̀ wọ́n fẹ́ kí n gbé tí mi bá ti gbé wọn sílẹ̀ tí wọ́n lè yà kán sọ pé ah she's rude now she's mean now she's this now because wọn ò fẹ́ ní strong person lẹ́yìn mi débi pé ẹni tó bá strong máa sọ pé òun fẹ́ mi then they be telling you look at your tummy look at your body wo lénìí lénìí tí n bá fẹ́ slim down kó tó di next month kí n slim gan kí n dàbí ilẹ̀ pa mo lè ṣe é but sórí ẹni tó bá ìfẹ́ sun yẹ kì í fi epo para i can do it people do it it's here abẹ́rẹ́ wà tí wọ́n máa ń gbà ń sìn kò dẹ̀ ní side effect ju pé kó máa jẹ́ kó lọ sí tọ́lẹ̀tì mí dẹ̀ máa ń fẹ́ tiẹ̀ lọ sí tọ́lẹ̀tì gbúdúgbúdú bẹ́ẹ̀ àwọn èèyàn máa lọ tọ́lẹ̀tì wọ́n máa lọ tọ́lẹ̀tì wọ́n máa dàbí orí ni wọ́n wá slim pa ṣó ti yé èmi fẹ́ take time mi time there is time for everything they don't want to see anybody strong in my back débi pé ó máa lè fight wọn dáṣe wọn máa tú and without any strong person àní tí mo dẹ̀ ń sọ nípa àjálẹ̀ connection yìí the best person for me is alinko Dangote Alhaji alinko Dangote respect sir best person for me nìyẹn ẹni tí mi mi lè sọ pé wọn nísìnyí aṣíwájú ta ni kò tẹ̀ sójú wọn gan wọn máa ṣe best wọn o but aṣíwájú ń pardon wọn nílẹ̀ Yorùbá yẹn aṣíwájú sì ń ṣe travelism mi lè purọ́ fún yín òótọ́ máa ń korò aṣíwájú sì ń wojú ṣe if not ní táwọn yorùbá ń ṣe ní orílẹ̀-èdè yẹn náà kì í tẹ́ ṣe pé wọ́n tún wá ń ṣe tán ṣe ń bata ayé ara wọn jẹ́ tán ń bata àwọn èèyàn jẹ́ it's not a good thing in our land kò sórílẹ̀-èdè tó bá ń ṣe irúnkọ̀ báyìí tó dẹ̀ tẹ̀ ń ṣe òṣìṣà tó pé wọ́n máa fọ̀n fi irọ́ pa báyé èèyàn jẹ́ yẹn lọ́ máa gbé lọ́wọ́ kò sẹ́ni tó máa rí iṣẹ́ tí n tó rọ̀ tó máa sọ pé ó fẹ́ lọ ṣe hard working kò sẹ́ni tó máa rí ẹ pé kọ́kàn gbáyàn kan purọ́ fún lásán kó kàn máa ba àtàyé èèyàn jẹ́ kẹ́ẹ̀dẹ̀ pa ẹran èèyàn kẹta kẹ gbowó ńlá tó máa lóun fẹ́ wá lọ òun fẹ́ lọ máa ṣiṣẹ́ akọ̀lẹ̀ máa fi nǹkan díẹ̀díẹ̀ bójú ni gbogbo wọn pátá yẹn ló ń fi nǹkan díẹ̀díẹ̀ bójú wọn á dẹ̀ máa ṣe nǹkan atrocities so gbogbo géèmù wọn pátá ló yé mi gbà tán kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ní last week wọ́n bẹ̀rẹ̀ sí ń bú mi lọ sábẹ́ platform mi pé you care you dey dream even pastor gan sọ school of dream àwọn pastor yẹn in fact pastor Olukoya these days yes I mention him he said I used to see when they throw shade and when the pastor also irú ẹni tó pè mí lánàá yẹn sí àwọn pastor àtàwọn ohun àtàwọn bíi Dino Malaye àwọn ló máa ń lo wèrè kan tó pè mí tẹ́ bá rẹ́ni ó ní Christian ló pe rẹ̀ ó kó nǹkan sọ́wọ́ jágbajàgba ó pẹ́ẹ́sì ó ti pẹ́ẹ́sì etí kó tó lòún bọ́ nìge ó ti ṣí èrè rí kó tó wá di pé ẹ ti understand anyway Jésù náà máa ń gba oríṣiríṣi kò sẹ́ni tí Jésù wọn ní Jésù kì í gbà wọn sọ́dọ̀ bọ̀ kì í ṣe pé kí Jésù bá gbàyàn náà kó tó wá ṣe tẹ̀ padà máa ṣe kiri so táwọn pásọ̀ náà bá ń ṣe kan mo máa ń rí wọn náà àkàìmọye nǹkan tí máa rí tí máa ṣe fi ìpè mọ̀ rí the best person for me wọ́n ti wá ń ṣe fún mi ẹ kò ní sẹ́rò lábẹ́ platform seventeen people á máa wò ó èrò kọ́ ni mò ń wá owó ni mò ń wá àti ẹni alágbó àní ẹni tọ́lọ̀ ti gbà fún tó máa dúró tì mí ti máa dúró tì because bí Alhaji Aliko dagote ṣe wà yẹn náà ojú wọn wà lára ẹ̀gán bíi pé kí wọ́n máa gba káwọn ọba yorùbá ètò jẹ́ four one nine àwọn aládé express alẹ́ express ẹ̀ kí wọ́n máa gba pẹ̀lú àwọn ọmọ òsì wọn àti wàsíù àìdá tí gbogbo wọn àwọn jẹ̀bùkà kí wọ́n máa disturb ayé ẹ̀ ó dẹ̀ ti yé wa wọ́n ti gbà wá sínú gbogbo game yẹn so i'm the best for for him for alhaji aliko dangote i'm telling you what i know a lot of ladies don't know if they know they cannot speak out i speak out i confront them i say it out that nothing will happen and me is to save me also It Alaji. I'm, I'm also to save him, to save uh, whatever. He have a lot of things that I don't have. Very great man. Very great man. Tó yẹ pé wọn ò pé méjì l'Áfíríkà yẹn. Kódà kò pé méjì Okay? But there's something that there's some information that I'm passing systematically that a lot of people don't know. Tó máa rí pé tí mo need. And he, there's a lot of it that's going to be in me that we are going to be more, more strong together. Yes if you are together yes nígbà tí mo gbọ́wọ́ mi sókè lánàá pé look at my hand look at my hand he's going to give me ring wọ́n rò bóyá rọ ni he's going to give me ring ni mo sọ yẹn <laughs> alájà alimọ fati alájà fati i mean ẹmí alájà uh, honourable alájà Fatima we also support it yes she will then we love to have me in their family because a lot of Yoruba people may want to set them. Even now, they'll be telling you they want to set another lady for. Don't ever take any anybody from there because I know some lady that they set into this. They set them to politicians. They have set them to many people. I saw one they posted yesterday that actually, yeah, that one will be dressing like even like, eh, like mostly like, you know, they'll be doing swagger for you. They are saying that I'm the one that cannot babode for my husband. I can never gbàbọ̀dẹ̀ for my husband Aliko alaji, Aliko Dangote I can never gbàbọ̀dẹ̀ for them other person they will want to use somebody that can gbàbọ̀dẹ̀ you know the meaning of gbàbọ̀dẹ̀ that can be that, uh, that can be a snitch somebody that can be a snitch a small friend and a big enemy to you no no no no no God forbid <laughs> it's the best for me alaji, Aliko Dangote. So this is the wife of and I announcing to you this morning. Let me play for you also. Má jẹ́ can play in my I pledge to my husband and husband, my husband family, uncle, to be faithful to them, all of them. I will never betray my husband. I will love my husband with all my mind. And I will serve my husband, Alhaji alinko Dangote, with all my body. <laughs> with all my body so, with all my body and my heart, faithful heart. So, help me, God. Okay? Help me, God. I love my, I love my, <laughs> my, my Megida. Megidana Inasenki. Megidana Inasenki ẹ̀yin yorùbá tẹ́ ń wò mí ẹ má fojú pa mí ẹ jọ̀ọ́ ẹ fún mi lọ́fọ̀ àbí tẹ́ bá dẹ̀ fún mi lọ́fọ̀ ẹ má fojú pa mí o gbogbo yín la rí bí o ṣe rí pé àti ẹ̀ fún yín ní audience so a kàn ń sọ fún yín náà ni ẹni bá sa ògùn sí mi àrà kó sán pa ẹ́ ẹni bá lò máa ba relationship mi yá ṣé jà rẹ̀ ẹni tẹ́ fún mi lọ́fọ̀ yẹn ayé yín ò ní bàjẹ́ ẹ̀yin tẹ́ wà ń bí tẹ̀lé tẹ́ lọ́fù fún aya ọkọ mi ta iléeṣẹ́ tẹ yín wo tó yẹ pé àwọn tó bá fẹ́ bá ti ń jẹlẹ̀ máa ń fẹ́ sọ̀pọ́ọ̀tì ẹ dẹ̀yìn lẹ́yìn àwọn abatẹnijẹ́ ẹ sọ́pọ́ọ̀tì wa bẹ́ẹ̀ ni ẹ máa gbàdúrà ẹni tó ń kírìtì iṣẹ́ fún yín ju àwọn tó máa lọ máa gba yín tẹ́yìn bá ṣiṣẹ́ tán lóyìnbó bẹ́ẹ̀ bá délé wọ́n á gba yín sọ̀tún wọ́n gba yín wọ́n sọ yín di basketball ìṣe fẹ́ lẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá gba síbí kẹtún gba sọ̀hún ẹ̀yìn kẹ̀dẹ̀rí ẹ̀dẹ̀mọ́ gbá à ń bẹ yín sí ni abẹ́ ẹ̀mọ́ ni à ń bẹ yín sí ni à ń bẹ yín sí ó ti yé so ẹ ṣe gan ni ẹ̀yin tẹ́ fi lọ́fọ̀ àti láìkì sí wọ́n máa sọ pé uk look at you nǹkan rere wù yín <laughs> ẹ̀yin tí oh god mo rí àwọn pásítọ̀ kan tó tiẹ̀ máa ju pé wọ́n máa máa ṣe kí wọ́n á ní school of dream school of dream because ọmọ ọ̀dọ̀ ni wọ́n wá kiri ara àwọn tó máa dẹrùn àbí tó máa ṣiṣẹ́ kan fún ẹ ẹni bá bẹ̀yàn sí mi i will deal with you <laughs> kò sí ẹni tí mi lè gbẹ́nu mi gbọ̀ngbọ̀ yìí anybody tó bá bẹ̀ sí mi system máa dì pẹ̀lú wọn kì í ṣe pẹ̀lẹ́nu i will deal with them with my prayer I will pray for them heaven will answer. Kò ń ṣe àdúrà eléke. Àbí mo gbowó lọ́wọ́ èèyàn lọ́jọ́ tí mo ti ń gbàdúrà lórí social media. Ṣé mo gbowó ni? Mi ì gbowó náà. Gbogbo itú tẹ́níkà oníkàlùkù bá pa lórí ọ̀rọ̀ mi gbogbo ẹ̀ ni mo mọ̀. Tí bá sọ̀rọ̀ sí pé ẹ wọ́n wá dákú nìkan wọ́n dá àwọn èèyàn àwọn pásọ̀ kan náà máa fẹ́ yọjú. Wọ́n á pè èèyàn pé kó ṣe báyìí. Ẹ òǹdó máa you cannot touch me. To bá dìde sí mi tó bá jẹ́ pásọ̀ tó bá ní ọ̀nà àti jẹ àbí tó máa ti rọ̀ mí lọ́rùn tó bá ní kan ọ̀dí you are not a pastor. I'm just want to be sincere with you. If you are, if you see me, you want me to be in trouble, you want me every time, you want to be playing game with my life, and what you cannot do to your, what you cannot accept for anybody to do to your wife and your child, and you are doing it to me, and you call yourself a pastor, you are not a pastor. Listen to me. Nobody gave me money, and nobody can disturb me not to talk and not to open my mouth to use it the way I want when I feel you are disturbing me. Okay? If I love, if I like, I can block anybody blockable. <laughs> èmi tó yẹ pé màá ṣe tán wọn àwọn àwọn tírì ti fi lọ́ọ̀fù sí orí charge tí mo ṣe rí mi ìdẹ̀ kánà mo dẹ̀ ń wo ẹ wo báyìí bíi fifty tó wà mí báyìí ń sìn mo rí bíi fifty thousand ni you don't know God doesn't live in crowd àwọn èrò pọ̀ lókè èrò pọ̀ èrò pọ̀ lókè nísàlẹ̀ èrò pọ̀ gan <laughs> ṣé ti yé so kò sẹ́ni tó fún mi lówó nísìnyí owó ni kókó àti ẹ̀ mo màdúrà gbà kì í ṣe pé no pastor want to teach me how to pray no pastor no pastor teaching me how to pray no pastor teaching me kò sí nǹkan tí pastor kọ̀ọ̀kan ṣe tí mi ò mọ̀ ṣe the only thing tó kù ni pé i need my business to be back and then àwọn èèyàn tó ń ṣe burúkú ká fèsì wọn ká finish wọn up tí ò fẹ́ kórílẹ̀-èdè ni tí ò fẹ́ kí àwọn èèyàn délé rere àbí àwọn tó bá dáṣẹ́ lẹ̀ kan máa sọ pé kán ráyè tó bá ti wà lórí ọwọ́ wọn but tẹ́nìkan bá sọ pé òun fẹ́ ṣe ẹ̀yìn bí ẹ̀yìn àbẹ́ àyàbẹ́ i will just forget about them that's it gbogbo nǹkan tí pásọ gbogbo nǹkan tí àwọn pásọ Olúkọ̀yà ṣe fún mú mọ̀ wọ́n ní tí Àánú Òjó ṣe mú mọ̀ ní tí àwọn rìdíìmù ṣe mú mọ̀ ní tí àwọn other people tó wà lórí social media pé mo kò tiẹ̀ sọ pásọ tí wọ́n ṣe mú mọ̀ I see things but I pretend as if I don't see anything because kò ṣe gbogbo nǹkan tá a bá rí la máa ń sọ so mi dẹ̀ ń fẹ́ kí tí bá love èèyàn tó bá ti ṣe nǹkan tó dáa lọ́jọ́ kan mi ò ń fẹ́ kó ṣe nǹkan tí ó bá ṣe nǹkan tó burú kí wá máa sọ Olúkọ̀yà pásọ Olúkọ̀yà sọ fún mi nígbà tí mo ní mo fẹ́ fẹ́ prince gbà yẹn wọ́n ní it's not your husband pọtọ́kọ tí mo wá padà fẹ́ yẹn tí wọ́n ní kò ṣọkọ mi yẹn ọmọ ọ̀dọ̀ mi ló padà wà lọ́dọ̀ wọ́dẹ̀ wà nínú mfm dọ̀la mfm ẹ̀pẹ́ lóyìn aláwo dẹ̀ ni títí di ọ̀la àtìyàwó ẹ̀yẹ o àtòun náà aláwo ni wọ́n lẹ́yìn tí mo fi sílẹ̀ ló lọ jọyìn àwo o torí wọ́n ní wọ́n fẹ́ ó lọ jọyìn àwo ah ó sọ gbà tí mo rí ní two thousand and kiri ná ó sọ fún mi ó lọ jọyìn àwo ní ìyẹn wọ́n wá ń tàyè láti sọ fún mi pé àtó bá ti fẹ́ kọ́lé kó fẹ́ kọ́kàn yẹn balẹ̀ o gbúdọ̀ join àwo nílẹ̀ yorùbá ìyẹn náà o gbúdọ̀ join àjálẹ̀ connection ṣé ti yé àwọn pastor náà ní click títí wọn so the click also uh, the pastor also they have their click also alright ìyẹn bó ṣe jẹ́ èmi fẹ́ máa fi lè ṣe lọ mo máa tún padà wáyé níbà ní ká má dé náà lánìí dé bá ṣùgbọ́n ọ̀rọ̀ efele la sọ ní àárọ̀ yìí ọ̀rọ̀ efele yẹn ó ti yé ọ̀rọ̀ efele ni a sọ ní àárọ̀ yìí mo kàn ṣàlàyé bí mo ṣe ọ̀rọ̀ efele ṣe wá ṣó ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ òun ló gbé wá ló ní kó máa gbé mi kiri o ló ní kí n kó tẹ̀lé mi lọ láńkó wèrè yẹn ó tún wá padà wá sọ pé èmi aṣẹ́wó ìyàwó efele mú lé mi tí n bá fẹ́ efele rí àbí tẹ́fele bá kẹnu sí mi rí àbí tó bá bá mi sùn rí àbí tí nǹkan kan bá kí n má jèrè láyé mi ṣùgbọ́n tí ò bá fẹ́ mi rí tí mi dẹ̀ fẹ́ rí ẹni bá purọ́ mọ́ mi àbí tẹ́ máa sọ pé máa ń play hanky panky game kan ẹ ní jèrè ẹ ní jèrè ọmọ ẹ ní jèrè gbogbo nǹkan tó bá tara yín jáde ẹ ní jèrè gan láyé mọ́ gbogbo èrè tẹ́ bá jẹ máa bàjẹ́ mọ́ yín lójú don't blackmail me don't disturb me ok gbogbo ẹ̀yin tẹ́ tẹ́ lọ́ọ̀fù fún mi kò ní bàjẹ́ fún yín i'm saying it again authoritatively cut it and let the whole world know ẹ bá lọ́ọ́ máa gbé wọn Aliko Dangote is my husband i love him from the beginning to the end and by God's grace nothing will separate us by God's grace yes ibi tí picture yẹn máa ibi tó máa wà nìyẹn forever <tsk> I love you so Mama said, sọ pé ẹ torí pé mo sọ I have husband yẹn I should put him down I'm not going to put him down it doesn't matter a lot of people marry in Nigeria they have husband that they are even using their husband name up to date but they are here in Canada and they are giving them benefit they are giving their children they are not giving me they know the father of my baby they kill the father of my baby they ride me all these people are asking me a day is coming I will be on the live chat. You know, yesterday I was telling that person that I'm on the live chat. Too. I don't want to discre- I mean, I don't want to discuss much thing on the live chat. I can discuss that on the live chat. I can even embarrass the person on the live chat. I will tell him by doing saying, next time, don't shout on me when you're talking to me. Don't harass me, because I asked him, why are you calling me? Why are you asking me this question? because you want to prove to the people that okay oh they are giving me 150 i said the money they supposed to give me that is welfare They supposed to give me it's so it's, the money is uh, eight something and they will they are removing money like almost 300 from the money they give me the 500 and something back then the 500 they are not even paying me and i'm paying all my bill in the month in here apart from food apart from taking care of myself i'm a low cream i'm a low toothpaste i'm a many things i'm a, i have a daughter wọn ò dẹ̀ fún wa níṣẹ́ náà wọ́n dẹ̀ ṣe it's more than two thousand the house alone and the phone and the clinic kan bí two thousand mo dẹ̀ máa tún jẹ́ mo máa ṣe wọ́n dẹ̀ fún mi ní five hundred ó tún máa béèrè pé what about your daughter kí ló ń béèrè yẹn fún because they, they don't want you to eat they want your life to be crashed and they don't want you to go ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ <laughs> dino dino dino ọjọ́ tí n bá máa kí wẹ́ dino lọ gbójú ẹ̀ pamọ́ àdìkò dẹ̀ jáwọ́ lórí ọ̀rọ̀ mi ọ̀rẹ́ ìtọ́lọ́jọ́ tí n bá máa wá fún dino what you don't you think I don't know about you. <laughs> when I talk, I hear my Oruma shake, but I don't want to fight you like uh, the way I fight K-Dog. If I fight you the way I fight K-Dog, you know your own is for politics. Hmm? <laughs> you are a politician. So you have been in power. I don't want to fight you the way I fight K-Dog. What if I do that? you will not like yourself again but just ẹ jẹ́ and stop disturbing my daughter the so far you want your daughter to be comfortable your children to be comfortable you know they've killed the father of this girl and she faced many things nobody ọmọ yẹn strong gan ni Ọlọ́run ló I draw àdúrà Ọlọ́run ló dó ti ọmọ mi and see yet you see disturbing my daughter like that when I come for you your children also will feel it tó bá gbé pé bí orin ọmọ yẹn you go feel it so torí ẹ if you don't want me don't want to feel it release my daughter let my daughter also be happy in life kò jẹ yín gbèsè kì í ṣe join court Me join court ó ti yé so gbogbo yín náà court ni but me ìfẹ́ wá fún ẹ so ẹni tó bá ti moju. bọ̀bọ̀ yẹn kó kìlọ̀ fún ìyẹn bó ṣe jẹ́ mò ń lọ báyìí ẹni bá ní má dé ní mi ní dé báwọn bó ṣe jẹ́ ní báyìí let me even share grace ọlọ́run bàbá mu àti ẹ̀mí máa ti sọ̀rọ̀ lónìí ẹni bá lòun máa bá mi jà lórí èyí tí mo wí yìí ọlọ́run bá wọn jà ẹni tó jà mí lólè tó ní kàn gba one thousand lọ́wọ́ ọmọ mi yẹn one thousand dollar yẹn ẹni tó ṣe iṣẹ́ yẹn ọlọ́run tú láṣìírí má jẹ́ ká ṣe ẹ̀bùn mọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣe láyé ọ̀run gbé sí gbangba gbogbo wọn pátá tán pọwọ́pọ̀ tán di ogun mọ́ mi olùwà má jẹ́ kọ́kọ́ wọn balẹ̀ mọ́ bàbá jẹ́ kán ṣìṣe láyé jẹ́ kán máa miscalculate bẹ́ẹ̀ lórí kò ní í padà èmi àti gbogbo àwọn olólùfẹ́ mi àtúnfẹ́ mi fẹ́rẹ̀ ọkọ tó fẹ́ mi bẹ́ẹ̀ ni a ó ṣe é láyé a ò ní dààmú inú wa yóò dùn ọkọ wa yóò balẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà ìtẹ̀síwájú ní ọ̀pá ìṣẹ́gun backward never forward ever Jesus name I pray. ẹ̀yin ọmọ tí ẹ wà láyé tí wọ́n ti pa bàbá yín àbí wọ́n pa ìyá yín àbẹ́yìn ọmọ kéékèèké àtẹ̀yìn aboyún mo gbàdúrà fún gbogbo yín pátá ẹ̀yin aboyún ẹ ò bí wẹ́rẹ́ o ẹ̀yin ọmọ wẹ́wẹ̀wẹ́ yìí ọlọ́run yóò dáàbò gbogbo yín pátápátá gbogbo àwọn tá a máa ń ṣépè fún ọmọ wọn àwọn náà ní ìkà ayé tó máa ń ṣèkà fún ọmọ wa tó ń ṣèkà fún ọmọ wa tó ń pa bàbá ọmọ mi tó ń sì tún sọ pé àwọn ò ní padà lẹ́yìn mi tó ń fi àjẹ ọmọ mi tó ń sì fẹ́ kọ́ ọmọ tí wọ́n wà láyé nígbà tó ń pinnu láti pa àwọn ọmọ ẹlòmíràn àwọn èèyàn tó ń pa ọmọ ẹlòmíràn yẹn ni mo sọ̀gbàdúrà fún tó wà lórí ọ̀rọ̀ ọmọ mi tó fẹ́ kọ́ ọmọ mi kú tó fẹ́ kọ́ ọmọ mi wà depressed tó fẹ́ kọ́ ọmọ mi má ṣe láyé àwọn ni mo ṣépè fún ọmọ wọn ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ẹ bí ọmọ tẹ́ ẹ jẹ́ ọ̀rẹ́ mi tẹ́ ẹ ti jẹ́ tẹ́ ẹ ti ẹ̀sìn ìṣọ̀rẹ́ mi tẹ́ ẹ ṣe burúkú fún mi ààbò ọlọ́run yóò dájú lórí ọmọ wa gbogbo ọmọ yín àtọmọ tèmi lórúkọ jésù a ò ní gbọ́mọ sí àní mọ̀sáré ọmọ ṣùgbọ́n ọ̀tá àti àwọn ìkà yìí ọ̀run yóò fi lọ́jú wọn dànù bẹ́ẹ̀ lórí kò ní í padà ọkọ mi ọmọ rẹ òní tí yóò máa lé ni <laughs> mi ní kẹ́ ẹ lọ ṣe ṣìnà o <laughs> in jesus name i pray amen ah èmi bọ́lá fọláṣadé àtàwọn olólùfẹ́ mi káàkiri a ò ní ṣánkù lágbára kristi ah ọmọ ah let me tell you something àwọn èèyàn ń fi ọmọ nàyàn ní orílẹ̀-èdè nàìjíríà yorùbá land yorùbá land wọ́n fọmọ ẹ̀ nà ẹ̀ wọ́n kọjú ọmọ ẹ̀ tiẹ̀ wọ́n ní kó má jẹ́ tiẹ̀ hmm. wàá ṣiṣẹ́ lórí ọmọ tán tó bá yá wọ́n sọ ẹ́ dìdàkudà wọ́n bá ẹ wo bó ń kàn ṣe pọ̀ ọmọ mi mọ́ra just imagine bí èmi àtọmọ mi bá ṣe blog bí mi ṣe blog ọmọ mi ẹ wo ọmọ mi ṣe lọ sọ́dọ̀ ìsábọ̀ tó lọ blog ẹ ẹ wo gbogbo ẹ nítorí pé wọ́n fẹ́ defend ara wọn wọ́n dalẹ̀ onílérú wọn la ṣe ń pariwo lónìí tá a bá pariwo lónìí sí wọ́n lè rán èèyàn sí Alhaji Aliko Dangote àwọn ọmọ wọn obìnrin yẹn wọ́n lè rán ọkùnrin sí wọn láti lè máa ba nǹkan jẹ́ kó balẹ̀ ní wọ́n fẹ́ rìn ẹ̀rí ti property wọn they are thieves yes ó lè ó lè ní àwọn Yorùbá pọ̀ tó ń jalè bẹ́ẹ̀ ni Yorùbá pọ̀ tó ń jalè ṣé so experience mi ni mo fi ń kọ́ yín lọ́gbọ́n mo dẹ̀ ń ṣàlàyé fún yín and I call them a lot of people may not like it but ẹṣin tó bá jìn sí kòtò ó ń káwọn tó kù lọ́gbọ́n ni Ọlọ́run ò ní jẹ́ ń jì sọ́fìn mi ní jì sọ́fìn mi ní ṣe ti yé bẹ́ẹ̀ it's not a good thing It's a bad experience. What a bitter experience. Ọlọ́run mo fẹ́ gbàdúrà fún ara mi mo tún ti sọ̀rọ̀ láàárọ̀ yìí Ọlọ́run ìtùnú Ọlọ́run tù mí nínú o. wọ́n gbowó lọ́wọ́ mi mi ì tí ì gbà padà wọ́n gba ọkọ̀ lọ́wọ́ mi mi ì tí ì gbà padà wọ́n fọmọ nà mí wọ́n pinnu láti gbà lọ́wọ́ mi it's a tough experience ọlọ́run tù mí nínú let me recover I pray for a lot of people I have done good to a lot of people they do bad to me they play some nasty game you sustain me hmm. ọlọ́run tù nínú o ọlọ́run tù mí nínú o ọlọ́run tù mí nínú o ọlọ́run tù mí nínú o gbogbo náà gbà lọ́wọ́ mi jẹ́ fi èyí tó da jù bẹ́ẹ̀ lọ rọ́pò fún mi ọmọ mi náà tó ń gbà lọ mo fẹ́ padà ọkọ Démiládé kí n máa dúpẹ́ ọkọ tí ó máa dúró báyìí tọmọ mi gan máa proud of wípé my father is gone but I have another father strong, good, nice, uh-uh, bold, well-known, powerful. Daddy, please do it. A lot of people are waiting for me to fall. A lot of people are waiting for me to be put to shame. Any man tó bá jẹ́ pastor ló dúró pé kí shame jẹ́ me, put all of them to shame. Any Ẹ ti pe Sọ́ọ̀lù rí tẹ́ kọ́. Olúwa nínú àwọn tẹ́ máa kọ̀ lọ́dún yìí ní ìrìn àjá Olúwa kọ gbogbo wọn. Pastor tó bá dìde ogun sí all on call ẹyọ aláàfáà tó bá dìde ogun sí mi ọlọ́run kọ́ babaláwo tó bá dìde ogun sí mi àwọn yẹn ti dẹni ẹ̀kọ́ látàyè lọ sọ́run bẹ́ẹ̀ ni o àlọ́bà àti ìjòyà bí onípọlítíà kankan tó bá dìde ogun sí mi ọlọ́run kọ́ gbogbo wọn dànù kọ́ wọn bẹ́ẹ̀ ni kọ́ wọn kó jẹ́ kọ́wọ́ ìbínú rẹ kó wà lára wọn àti ibi tó ti ṣe láyé kó padà sórí wọn ẹni tá a bí nínú obìnrin hmm, tó bá ṣe lòdì tó ń gbógun ti èmi àtọmọ mi ọlọ́run kọ́ wọn ọlọ́run ìjọba mi tu adébùkọ́lá nínú yes sarah need it some people don't know anything ọlọ́run tu adébùkọ́lá nínú tù mí nínú ẹlẹ́dàá oríṣiríṣi wọn náà ṣe fún mi wọn ò jẹ́ kí n recover from one nǹkan tó ṣe another one they beating me gbas gbas gbas gbas gbas gbas ọpẹ́lọpẹ́ pé ara yín ni mo fi gbọ́ ọgbẹ́ yẹn kì í ṣe ara mi if it's my body by now wọ́n ti ń jọ mi pátá mi wọ́n ti lù mí balẹ̀ mi ti lè dìde mọ́ even to stand I won't be able to stand but Lord you are my bone yes you are my body you are my flesh you are my face they send a lot of people to bully me they send a lot of people to do many things yẹn bully yẹn kékeré ni <laughs> ah ẹni gbàṣẹ láti máa bully Dangote nítorí ọ̀rọ̀ mi ẹni gbàṣẹ láti máa bully mi Ṣadé àbí láti bully ìdílé àbí iléeṣẹ́ rẹ̀ àbí búlẹ̀ ohun gbogbo tá a bá ṣe tó fi ìkórìíra wọn fún wa àbí fọmọ mi sarah ẹ dábẹ́ lórúkọ jésù olúwa ẹni ẹ̀kọ́ ọlọ́run bínú sí stay all of them ìdúró rẹ bàbá jẹ́ sọ̀kalẹ̀ kó bẹ̀rẹ̀ sí ń rọ̀ bí òjò sórí gbogbo wọn pátá gbogbo ọlọ́run gbàkóso bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà aláàjì àlékò dangote lórúkọ jésù ọlọ́run ní yẹ̀yẹ́ yín ó ti pọ́n yín lé láyé kò ní yẹ̀yẹ́ yín láyé yìí mọ́ ìwọ ẹ ó máa ga ni yes àlùbáríkà ò ní kò lọ́rọ̀ yín ẹ ò ní kò láyé mi mi ní kò láyé yín àlùbáríkà yóò máa pọ̀ sí bí òjò yes òjò àlùbáríkà yóò máa rọ̀ sáyé yín àtọmọ àtọmọ tèmi àtèmi àti lágbára Èdùmàrè promotion everyday àlùbáríkà lórúkọ mi ń jẹ́ ní èdè Arabic mo sọ ní èdè tí ẹ lè gbọ́ mo sọ ní Yorùbá àlùbáríkà yóò máa pọ̀ sí láyé yín lówó yín láyé àwọn ọmọ yín láyé yín gbogbo ń tẹ́ bá ti dáwọ́lé yóò máa yọrí sí rere àtẹ̀mí ni o mo lọ́mọ ó máa pọ̀ sí ni because you have a lot of children that also will be taking your you know, I know that taking care of a lot of people. Yes, Lord. Yes, Lord. Daddy, Daddy, Daddy, please bless him more. Because I love people who always um, create job opportunity. I always care for, you know. ọpẹ́lọpẹ́ pẹ̀yìn kẹ̀ fún less privilege my ìbúlọ abawa. wa owó tí ẹ mọ̀ pé àbá má lè wá lè òyìnbó débi pé a máa rí tíkẹ́ẹ̀tì rà fáwọn èèyàn torí ẹ̀ ń gbà míì tá a wá ṣe a wá wèé pé àwọn èèyàn náà ká ṣàánú fún wọn bọ́tà wá pàdé àwọn èèyàn burúkú aláìmoore tó wà nílẹ̀ yorùbá tí a ṣoore fún tọ́ntàn máa nà ẹ́ tó bá ti fọ́ wọn tó nu méjì wọn nù wọ́n wá fọ ilé tí wọ́n ṣe yamayama tó bá faṣọ àṣírí bò wọ́n wọ́n tú ẹ wọ́n bọ ẹ sí wò wọ́n fẹ́ ṣẹlẹ́yà wọ́n fẹ́ ṣẹ̀sín wọ́n gba nǹkan ẹ tán wọ́n ní kó kú lórí ah ọlọ́run it's not by mistake that you created me there mo gba kádàrá mi but ọlọ́run tó máa ń tú kádàrá ṣe tó bá ti dá wa tán you now make you your, your choice gbogbo tí ọkàn mi bá fẹ́ ní rere ọlọ́run ṣe fún mi ní tí mo fẹ́ náà mi sọ ní rere sí ara mi lọ ajẹ́ kó wá sí ìmúṣẹ ọlọ́run tù mí nínú yes i need to pray for myself a lot of virtue have gone this morning by me speaking i been talking wọ́n ní you go explain tire <laughs> i'm explaining but ọ̀rọ̀ mi ti dé tí àwọn alágbára ọ̀rọ̀ mi ti dé tí ẹlẹ́dàá ṣẹ̀dá bẹ́ẹ̀ ni ó sì ti fi ọ̀rọ̀ náà sí tí àwọn alágbára ó sì ti fi sọ́kàn àwọn alágbára ẹ̀yin èèyàn kan ò tí mọ̀ ni they just believe i'm talking for fun it's not for fun because when i decree a thing on earth it shall be established in heaven and established on earth as well not heaven alone yes mo ti mọ ènìyàn tó mọ gbogbo ènìyàn tó ń lágbára láyé bẹ́ẹ̀ ni ọlọ́run ni tó sì máa fi mí mọ àwọn tó lágbára láyé bákan náà tó sì ti fi mí mọ tí wọ́n sì máa kọjú sí èmi bọ́lá fọláṣadé àtọmọtẹ ọlọ́run fún mi tó sì máa ṣe mí lóore ẹ yo wọ́n fẹ́ fún mi five hundred ṣùgbọ́n canada mi kùbẹ́ẹ̀kì bí wọ́n máa mú lẹ́sàáyé mi wọ́n á ní kàn bù mí nítorí five hundred Hmm. I've given a lot of people thousands of dollars. When people cry now, I wipe away their sorrow. I wipe away their tears. But they mock me. They say people should be disgracing me because of all these tokens amount. Father Lord, comfort me. They, Daddy, comfort me. Comfort me comfort me. Those who want me to go in from agony to agony, my daddy, I declare agony upon them today. Those people who want me, Bola Folashade, to live my life in agony, you will spend the rest of your life in agony. The Lord will sentence you to the realm of agony. You will move from agony to agony, from sorrow to sorrow, from poverty to poverty, from trouble to trouble. You will cry Nobody will say sorry to you. You that wicked souls, so shall it be for you. Now, I rest my case dáàdì mi lẹ́ẹ̀kan tí mo dúpẹ́ fún yín I cannot thank you enough because it's by your grace it's not by my grace now some people who don't even pass through one quarter <laughs> of this what I've been through they've gone but your grace keep me standing and I will not fall I will remain standing and I will remain I will I will achieve my purpose in life no death for me now I will not die before my mother and my children will not die before me and I will not die young my husband will not die now down, but he shall grow old. He shall eat the fruit of his labor. He will not fail. No amount of plans of the enemy. The enemy will fail over my husband, over my over his children, over my children, because their children's mine. I pray for them, and this is what I'm asking for. And it shall come to pass. Those who say it cannot come to pass, they will see it and they will testify. Tó bá wù mí láti fún wọn lóúnjẹ, wọ́n ó jẹ àjẹyó, wọ́n á tún dì lọ́lé. Ìyẹn bó ṣe máa jẹ́ o ọlọ́run ẹ ṣe lẹ́ǹkan sí i i can't thank you enough you love me you care for me yes daddy all the people who care for me gbogbo àwọn tó ń jà fún mi ní kọ̀rọ̀ ní gbangba the lord will fight for you too the lord will support you you will not fail failure will not be your portion in jesus name ẹ̀yin tán ti èmi tí mo jẹ́ ọ̀rẹ́ tó jí mo jẹ́ ọ̀rẹ́ orílẹ̀-èdè tó ń fẹ́ sọ di ọ̀tá orílẹ̀-èdè tó máa ń create impression to make people to feel that I'm the enemy that the enemy will be presenting themselves to the enemy to the good friend I mean to to to be a friend to the when they are enemy and they turn the enemy the friends to the enemy of the nation a lot of people hate me because they misquote me they misinterpret my words how Lord today I pray, Lord, that those who have been fighting for me, that's what I want to pray for. Don't, don't, Almighty God will fight for you. Those who listen to me attentively, who now understand what I'm saying, the Lord will listen to you. You will not be forgotten. The Lord will answer you speedily. The Lord will wipe away your tear. Whatever that's giving you trouble, the Lord will solve the problem for you. The Lord will solve my problem as well. It is well with me. It is well with you from now on in Jesus' name. You'll be a winner, a champion forever. Champion, winner forever, winner forever. We shall be a champion and winner forever. In Jesus' powerful name I pray. Amen. Ó lọ lẹ́ǹkan sí tùmí nínú tí Adébùkọ́lá nínú tí wàá nínú gbogbo ohun tí ẹ máa ṣe fún wa láti sí lọ. Ìtùnú ni kó jẹ́ o, kó jẹ́ ìtùnú fún èmi àtọmọ mi. Bẹ́ẹ̀ In Jesus' name, may the grace of our Lord Jesus Christ gbogbo ẹni tẹ̀ ṣàmì fún mi yẹn. Ohun tó ń dùn ẹ lọ́kàn yóò ṣe fún ẹ lórúkọ jésù ìbẹ̀rù ọlọ́run nípìnlẹ̀ ìṣẹ́ ogun the fear of God is the beginning of wisdom it will create your fear it is create fear into my heart into your heart to my husband's heart the Lord will make way for himself in our life the Bible says in the presence of the Lord there is a fullness of joy we shall have joy no matter what those of you who always see me when I'm praying what happened to me is emotional but it's i just give thanks to god because what the enemy planned that that's one that's not what the enemy seen today yes the enemy has been disappointed over my case over my daughter over everything i do ọlọ́run ẹ ṣé gan ni o i can't thank you enough ẹ ṣé lẹ́dàá àti ẹ̀ṣẹ̀ dá mi olówó orí mi alágbára tó ga jùlọ i cover myself blood of jesus my people blood of jesus once again in jesus wonderful powerful name i pray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 Rise and shine for our light as committees were with us. Seven hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Amen, amen. Yóò go fún Jésù. Ká tó máa lọ báyìí mo tún fẹ́ gbàdúrà lẹ́ẹ̀kan tí mo fẹ́ kọrin Muslim. Ó ní ìkẹ́ àtọ́lá o kó máa bá ọkọ mi. Yes, my darling, my husband. Ìkẹ́ àtọ́lá kó máa bá olólùfẹ́ mi o. Aṣíwájú oníṣòwò bàbá Fatima. Àbí aṣíwájú oníṣòwò kọ́ ni. Aṣíwájú oníṣòwò bàbá Fatima ìkẹ́ àtọ́lá o kò máa bá ọkọ mi Aliko Dangote Alhaji Aliko Dangote ìkẹ́ àtọ́lá kó máa bá yín bẹ́ẹ̀ ni ìkẹ́ àtọ́lá kó máa bá yín bó ṣe ń bá yín kó máa bá yín sí ìkẹ́ àtọ́lá àlùbáríkà kó máa pọ̀ sí ó máa bá èmi àtàwọn ọmọ mi o aṣíwájú òní ṣòwò bàbá Fatima ẹ̀yin olólùfẹ́ mi ìkẹ́ àtọ́lá náà kó máa bá gbogbo yín o bye for now love you guys yes I believe so much uh, two cannot work together except they are in agreement agreement is very cool cool. Amos Tiri Tiri. Love you guys. Bye for now.